jásijàti rìn níbo ló ti rí ìbọn irú erékédé wo ló máa ń ṣe yìí ìgàn pàpọ̀ ọ̀rẹ́ ó ti sú mi o. ẹ má má dà mí lóúnjẹ àárẹ̀ màmí. mò ń gbìyànjú àwọn kankan ni màá wò bóyá máa da lára yín. lára ta ni. ẹ jókòó ẹ ṣáà jókòó yín. irú àlàwọ̀ ni mo láyé lọ́sùn gógó ọmọ mi ó yìnbọn fún mi mi ò ní rírú ẹ̀ láyé ọlọ́run ò ní jẹ́ ìmọ̀ta ò ní ṣe lórí mi á ọlọ́run o olúwa o gbógun ti àwọn tó ń gbógun ti mi fìjà fún àwọn tó bá mi jà. ó fọ́ ni o kí ló dé tó ṣe pè mí nípèjà bẹ́ẹ̀ ìwọ má bínú jàre mo mí ìfẹ́ ni mo ṣe ń pè ẹ́ èmi ni mo wà ń o mi sàn èmi jọ ah, tí dáàdì bá bá mi bí nǹkan. dáàdì àti mọ́mí ò sí nílé wọ́n ti travel bíi next week náà máa tó dé. láàrú ṣe ń sọ̀rọ̀ mo ṣàwọn kó tó fi lè sọ pé o miss mi o fẹ́ ah, nǹkan kan gbọ́dọ̀ máa ṣẹlẹ̀ ni. <laughs> wẹ́ẹ̀nì èmi náà miss ẹ̀ kò sí mo fẹ́ ṣe a máa gba kámúnà mi pẹ́ndì tó tàn tí gbogbo máa fi jọra hàn. Eh, kí ló wá fẹ́ kí ọ̀fà ọ̀fà mm, wò bàjẹ́ ń tèmi o ìwọ gan ni kò fi rẹ̀ ṣọ́fà fún mi. Uh-uh. bàbá ìyàwó mi máa dra yìí o. ẹ náà kò ní ìdí kí n wá kí wọn kò fẹ́ ṣe pàtí ká fẹ́ ṣe ìyàwó gan tí bá máa dé báyìí jọ yẹn gangan kókò gbélé síta kó máa ṣe gbẹ̀ǹgẹ̀dì gẹ̀ǹgẹ̀dì gẹ̀ǹgẹ̀dì gẹ̀ǹgẹ̀dì. kálẹ̀ bèrè kálẹ̀ bèrè ó ní kálẹ̀ bèrè èyí ti dùn ẹ́ ló ń kí kí ló wá ṣe ń bí nùnù kí ló wá ṣe ń bí ta ló béèrè nù lẹ́yìn ta ni wọ́n wá. kí ló pè mí àti ẹ pọ̀ jọ torí ọlọ́run how many times mo fẹ́ sọ fún yín pé kó má wọnú ilé ìwà mọ́ tí wọ́n fi ṣọ́ọ̀nì mẹ́ta ni o lè wọlé burúkú bíi tiẹ̀ láti lọ fẹ́ mo ní o lè fẹ́ mọ́ mi kí ló ń wá torí ọlọ́run kò sọ́ṣẹ́ tí mi ní fi ẹ́gún o kódà màá di ẹrù olè lé lórí inú ilé yìí ojú ẹ̀ wonko wonko yìí o lè ní ẹ́ o lè o lè ní ẹ́ kí ló dé gan. wàá dẹ̀ gbádùn mi wàá gbádùn mi. kàn báyọ̀ àbí bóṣì kan náà pè é kí ni mo sọ fún ẹ náà about my daughter mo náà lè fẹ́ ọmọ mi ṣábíṣọ́ni mẹ́ta ni. Yeah! gbọ́. ojú mi dáadáa wókè kówó lẹ̀ kówó nù lé ìjọ tí n bá tún rí ẹsẹ̀ nínú lé ìjọ tí n bá tún rí ẹsẹ̀ nínú lé màá hand over to the police ó yá. ẹ wo lè lè mí tẹ̀ máa di ẹ lórí ọmọ ọ̀ràn kírun orí ọmọ jákèjàkì ó wàá rú irú ẹgbẹ́ ẹ̀ tó fẹ́ fẹ́ ṣé orí wọn ti ẹ̀. wàá gbádùn mi ṣé bó mọ̀ mi. ṣé torí nǹkan tí mo ṣe invest lé ẹ lórí nìyẹn because of this good for nothing i mean guy. ṣòro ọmọ ẹ ṣòrí ọmọ ẹ. ẹ̀yin lẹ jẹ́ kí n mọ tí mo lè ṣe fóun torí ẹ̀yin lè máa ń sọ pé kí n fi sílẹ̀ òun náà dẹ̀ mọ̀ mí ó mọ orú ìyá tí mo jẹ́ ẹ̀yin fúnra yín dẹ̀ mọ̀ mí ẹ̀mẹ́ tẹ́ fẹ́ pé tí wọ́n bá gbà mí láàyè mo lè dá ọmọ lù pa. you are a disgrace. ṣé ẹ kiri. you are a disgrace. no ṣé ẹ kiri. ṣe pọ́ mo mo mo sọ fún mi. ṣọlá ìdánilẹ́bí sí tó bá jẹ́ pé èmi àti ìwọ nìkan ni ó mọ tí mo lè ṣe fún ẹ náà ó mọ iṣẹ́ tí mo lè fi ẹ́ gún ó mọ nǹkan tí mo lè ṣe fún ẹ. jẹ́ kí n wá sọ nǹkan fún ẹ o let this be the first and the last time tí ọmọ yẹn máa wọnú ilé ìwà báyìí àbí tí máa rí ìwà àti ẹ̀pọ̀ mọ́ tàbí tí máa gbọ́ tó sì ń bára yín sọ̀rọ̀. báyọ̀. no etí ń dùn mí ni ó mọ iṣẹ́ tí mo lè fi ẹ́ gún ó dẹ̀ mọ nǹkan tí mo lè fi ẹ́ ṣe ẹ mọ́ ni èmi ò kọ́ sáwọn òfin tèmi lẹ́nu náà. wàá gbádùn mi. ló dé tí màá yìí ṣe ń ṣe báyìí kí ni ẹ̀ṣẹ̀ tí mo ṣe àwọn náà lóòótọ́ ṣe tún gba fún lọ́wọ́ ọmọlọ́mọ ń sìn báyìí. báwo ni Fẹ́mi kí ló dé tí mọ́mọ́ àti dáàdì ń ṣe báyìí wọ́n tún ti gba fóònù lọ́wọ́ ẹ̀ ǹjẹ́ o mọ̀ wípé. etí tí bàbá ẹ tí bàbá ẹ gbà mí lọ́jọ́ sí. etí ọ̀n ló máa fọ́ ẹ pa etí tó náà gbà ẹ tó rún ẹ òun ló máa ru ẹ pa àmọ́ jẹ́ kí n sọ nǹkan kan fún ẹ wípé kàkà kéé. Okay. kàkà kéku má jẹ sèse á fi ṣàwádà nù ní ọ̀rọ̀ èmi àti ẹ. ah ah ah Zainab. yes mami. kí ló fa gbogbo eléyìí kí ló fa irú lẹ́tà tí ọmọ olóyè burúkú máa ṣàǹfààní tí ò láṣọ rẹ lórí kan tí ò rẹ́ni rẹ bíi tó kò séèyàn kankan pẹ̀lú ẹ̀rí ilé ayé tó fi kọ́gbọ́n eléyìí sí ẹ. ó lè má jẹ báyọ̀ ló kọ́. ajẹ́pẹ̀mí ni mo kọ́ èmi ni máa kọ́ ọmọ tó pé àkótúrò ẹ̀sùn ni tí à ń bá pàdé irú ẹ̀ tó bá jí bá pàdé irú ẹ̀ kó lọ tó rùn ẹ̀sùn ni tó ló máa kórè burúkú rọyàn ni kí ló fà gbóru lẹ́tà yìí dúró ná tó bá jẹ́ pé gate man kọ́ ló gba lẹ́tà tó mú lémi lọ́wọ́ ká pé wọ́n gangan ló gba lẹ́tà wàá gbarú ilé ìwádìí ẹ̀fọ́ pamọ́ sára o fẹ́ sọ mi lórí burúkú àbí <laughs> àmọ́ tí ì jẹ́ mọ́ mi lọ́wọ́ ńgbà tí mo bí ẹ ni inú mo bí ẹ ah, ok farabalẹ̀ jẹ́ kí n tún bí ẹ ní kankan kí ni assurance wípé tí ọmọ olórí burúkú gangan bá fẹ́ ẹ ṣé ó máa tọ́jú ẹ ni ṣé ó fẹ́ tọ́jú ẹ ni kò lè tọ́jú ẹ kò láṣọ rẹ lórí kan kò ní nǹkan tó ti ń fẹ́ èèyàn gidi wo ló mọ̀ pẹ̀lú ẹ kò sí. báyọ̀ máa tọ́jú mi. mo tún sọ̀rọ̀ fífi bá mi sọ̀rọ̀ àbí o sì ń yájú pẹ̀lú mi bàbá ẹ̀ máa gbọ́ sọ̀rọ̀ lẹ́ta. Ah. mo mi mo fọlọ́n bàbá yẹn má jẹ́ kí dáàdi gbọ́ ẹ má jẹ́ kí dáàdi gbọ́ wàhálà mi ṣèṣe lè tọ́ lé ní mọ́mí ẹ̀jọ́ torí ọlọ́ọ̀ ẹ má jẹ́ kí dáàdi gbọ́. àṣà lọ́ máa yẹ. ìwúni ẹ̀jọ̀ wọ́n mi ẹ̀jọ̀ wọ́n mi ẹ̀jọ̀ wọ́n mi ẹ̀jọ̀ ó lè jọ ó lè jọ. èmi kọ́ mo bí ẹ èmi kọ́ bàbá ẹ máa gbọ́ o bàbá ẹ máa gbọ́ ó fẹ́ kó bá mi àbí ó fẹ́ sọ mi lórí burúkú ó dà dúró náà sọ ọmọ wo ni mo fẹ́ bímọ níwò yìí sìn tó fẹ́ tó ẹ sọ fún mi ṣé o fẹ́ jẹ́ kí tèmi jẹ́ sásán o ò nífẹ̀ẹ́ o ò nífẹ̀ẹ́ tó bá jẹ́ pé mi nìyá ẹ tí mo gbé ẹ sínú mi fóṣù mẹ́sàn-án tí mo fún ẹ ní ọmọ àyà mi mu tí mo pọ̀ ẹ sẹ́yìn mi o ò nífẹ̀ẹ́ kí wọ́n tó pa mí èmi gá sọ fẹ́ pé mi mo bí wọn. omi o àìsàn omi ẹ̀ ká. omi ìdúró lẹ́tà ìmàdà wà. lẹ́tà ìmàdà wà. mo kí wọ́n lọ fún ṣe ṣẹlẹ̀ tó ní. ẹ má jẹ́ kí dáàdi rí lẹ́tà. báyọ̀ jọ bá mi wáṣọ yìí wò mú òbí akin wọ odò yìí àti polo polo and black mi òbí akin combine méjì papọ̀ fún pàtí alẹ́ ọ̀ kí n wọ white sí òṣogbo o get polo yìí dẹ̀ láìka ẹ̀gbọ́n mi ṣe rà á ní báyọ̀ báyọ̀ báyọ̀ ah, kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ sẹ́ ṣe bí wọ́n ni mò ń bá sọ̀rọ̀ bíbá ẹ̀ sí òtí ẹ̀dá mi lò. mo má bínú mi tiẹ̀ mọ̀ pé wà lẹ́gbẹ̀ẹ́. bó wàá ń bì láti nǹkan mọ̀ ń pariwo báyọ̀ báyọ̀ báyọ̀ báyọ̀ báyọ̀ ó dáhùn kí ni nǹkan náà tó ń ṣẹlẹ̀ kí ni nǹkan tó ń ṣe. ẹ̀yin wo o má bínú jàre ọmọ yẹn ni mò ń pè látàrọ ló ń bí o lọ. ó dà pé ò gẹ́ẹ̀tì nǹkan tí mò ń tra láti sọ kí n tó kúrò ní láàárọ̀ yìí òun ni mo ti ń pe nọ́mbà zainab tí kò lọ. wàá fẹ́ ti tòun yẹn ṣe rẹ̀ léṣe what's that you don't need all this now wá ń disturb mind ààrẹ ó ń ṣe bí obìnrin. but ìwọ náà ṣàmọ gbogbo nǹkan tó wà nílẹ̀ tẹ́lẹ̀ so nígbà tí mo wá dé school lẹ́nu mo wá káàkiri mi ò rí mo pè títí títí títí nọ́mbà ò lọ mo tún wá kúrò ní school sí mo tún wá sọ̀dọ̀ tẹ́ǹsì mo tún ti ń pè bí nọ́mbà yẹn ò lọ wà ní kí n má wá disturb. nǹkan tí mò ń sọ náà nìyẹn kò ń ṣe pé o ti ń pọmọ yìí fún one year àbò tí ń pè fún one month ẹ sì sọ̀rọ̀ lánàá ẹ sì sọ̀rọ̀ lẹ́nu you you don't cease to amaze me bọ̀bọ̀ yìí ọlọ́run. you don't need it o. wọ́n lè bẹ̀ sọ̀rọ̀ o ò dá torí kò ń pọ̀ báwo eh, mm. ṣe nǹkan tó ṣàṣẹ ní kíkó wọ. Eh, mo ní ṣe kí n wọ ilé ilé kan tí mò ń sọ lọ́wọ́. Hello? Hmm? Sick. Ibo lo wà? Okay. Màá dán sí. Ẹ eh, kí ló wá ṣẹlẹ̀? mo sáré dọ̀dẹ̀. àà ní dàyí at this time what are you talking about. Eh? o tiẹ̀ kọ́kọ́ rò lọ́kùn ẹ̀ pé kó tó dé ọ̀dọ̀ ti tiẹ̀ kó tó wá dísà ìpò fẹ́ máa padà lọ sílé yín táìmù àti lọ gan ni o táìmù àti lọ. ó lóun sick jẹ́ kí n sáré yọjú sí i. Ah, ah, ó ṣe lọ lọ́la nílùú ìṣẹ̀lẹ̀ sí bọ̀bọ̀ yìí. ó dà pé ò gẹ́tì bó ṣe ń ṣe mí jẹ́ kí n sáré lọ báwo ṣe máa lọ sílé ńgbà tóun sick jẹ́ kí n lọ létí bá délé lálẹ́ máa mọ̀ nǹkan tí màá sọ fún mọ́mì. take it easy o boy take it easy o take it easy o. nǹkan tó máa máa lọ láàárọ̀. Ah. Bozinob ó ah, tiẹ̀ kọ́ tiẹ̀ ṣàánú èmi náà náà ṣoògùn orí fífọ́ ni mo fẹ́ràn sí ni àbí tinúrun àbí tara ríro mi ìmọ̀ tí mo fẹ́ràn bẹ́ẹ̀ mo dẹ̀ ń bí ẹ́ látara kí ló ń ṣe é kí ló ń sọ̀rọ̀ náà tí n bá fọ ọkùnrin sí o máa ní ara ń kọ́ ni torí ẹ̀ mo ṣe fẹ́lẹ̀ tí mo ra ń wẹ̀ o o ti jó náà. mi ò mọ bó ṣe ń ṣe mí ni. o mọ bó ṣe ń ṣe. wo Báyọ̀ jọba mú fóònù kí n pe mọ́ mi ó ṣe fi mọ́ mi lẹ́nu torí ọlọ́run ìwọ sọ nǹkan tó bá ń ṣẹlẹ̀ fẹ́mi gangan Zenob sọ nǹkan tó bá ń ṣẹlẹ̀ kí n bá mọ nǹkan tí màá ṣe fún ẹ wò ó pè mí náà lọlé látàrọ mo dẹ̀ ti dúró tiẹ̀ nìyẹn náà wò torí ẹ̀ mo ṣe pa fóònù kí n bá lè dúró. bá mi fóònù kí n pè mọ́ mi. tí n bá ti pè mọ́ mi ààrẹ wá sọ nǹkan tó ń ṣe ẹ gangan. bẹ́ẹ̀ni. ó ti rìn kí. now ain't no love. Ain't no love. Hello, Zainab. Hello. Hello. Oh, dẹ̀ sọ̀rọ̀. Hello Zainab mo be phone fóònù bá mi sọ̀rọ̀. Hello ìwọ ló pè mí náà hello. Zainab ló ń pè mí kò dẹ̀ sọ̀rọ̀. kọ́ tiẹ̀ náà kọ́ tiẹ̀ kó pè padà. Zainab Zainab Zainab Zainab Zainab Zainab. Zainab. Zainab. Zainab. Zainab. Zainab. Ah! ah, ibi ti bàjẹ́. Eh, Zainab. Eh. Mo ti kú. Mo ti ní sùfàfà farabalẹ̀ níbo ló wà báyìí gangan. àní látànà ni mi ò rí mi ò rí mi ò rí pé. mo ti pé pé pé pé kò lọ ẹ mọ̀ pé mò ń sọ fún yín mo ní ọmọ yìí ó ti lọ bá àwọn ẹgbẹ́ òkùnkùn mo ń sọ ẹ ní kí. yabayọ sórí ẹni kí wọn fẹ́ ń ṣàdúrà èèyàn fi ń ṣépè o. ọdẹ ah. o. ọ̀rọ̀ tèmi o. ọlọ́pàá ìyá ẹ̀ ní. kí ló ṣẹlẹ̀. ọmọ yín pààyàn ó dẹ̀ ti sá lọ one one station. madam òun lẹ ti gbọ́ yẹn o abẹ́ta kẹ́ máa sọ ohunkóhun torí ìtẹ́ bá sọ níbi ìbàdàn máa lo ègéèsì yín ní court. àríbáyọ̀ àrí kò sí ń bí kò sí ń bí kò sí báyọ̀ lè. yabayọ èyí ló ṣe é èyí ò kì í kí lójú ọlọ́pàá tó tó gbà kó jẹ̀bi ọmọ ẹ̀ ti bá yẹ. ọfisa níbo ni. alágolo police station. èmi kọ́kọ́ lè yẹ ẹni sọ ìwọ tó tó tó tó ti pa sọ́sọ́ bí àná ṣe kí ló ṣe lè ó sì ó sì níbi tó pì kí ló ṣe. ẹ wò ó ẹ jọ ẹ̀bẹ̀ ni kẹ ṣáà bá mi bẹ̀ ẹ bá mi bẹ̀ kó jọ kó ṣàánú mi ẹ kó o nítorí bí mo ṣe ń wo báyọ̀ yìí ẹrú ẹ ń bà mí ẹrú ẹ ń bà mí kó má jẹ́ wípé ó ti lọ bá wọn jọ ìyẹn ẹgbẹ́ òkùnkùn o àyà mi já ẹjọ́ ẹ bá mi bẹ̀ ẹ́ ni. báyọ̀ ọ̀rọ̀ ní mọ̀dọ̀ ẹ sọ yìí ẹ jọ kí ni olọ́jọ́ ẹgbẹ́ òkùnkùn ẹ kí ló fẹ́ rí inú ẹ kí ló fẹ́ gbà inú ẹ èrè wo ló fẹ́ jẹ abó o mọ end result pé èèyàn wà nù cortism ẹ ní sọ́sọ́ ò mọ end result yẹ. bọ̀dádì mi ṣe nǹkan tó sọ pé mo ṣe alálásán lọ́nà àwọn lánàá. báwo la ṣe fẹ́ mọ̀ tóró jẹ́ǹtù àwọn tó wà ń bẹ́ẹ̀ tó jẹ́ǹtù pọ̀ ń bẹ̀ wọn ń kọ́ sí ìwájú orí náà lóṣorí mọ́tà ẹ̀ tí wọ́n ń sọ yẹn ordinary àlá tó láyẹn àlẹ́ ò lọ lófo kó ṣe rí ìjọ tí màmá ẹ̀ ń lálà ara yàrá kàrà òyà mọ́nà ah, jọ yabayọ ara yàrá kàrà òyà jágbe lọ́sítọ́ ni ẹ̀ má waste owó yín àgbà ti dé kò pẹ́ three minutes aago mi dún ni yàrá kàrà ti dákẹ́ so bó bá lálà pé ẹ̀ máa kún twelve wọ́n á sin ẹni yẹn four tó bá pé muslim ni tó bá lálà pé ẹ̀ máa kún twelve tó bá kún twelve tó bá pé christian wọ́n á gbé lọ sínú yìnyín ìyá ẹ̀ ò lálà kó mísì ẹ̀ torí olóhùn bájọ́ má pa orúkọ ẹbí jẹ́ ok o promise mi pé o ò ní ṣe mọ́ mi ì ṣe rí tẹ́lẹ̀ mi rẹ̀ kó máa ṣe mi ì ṣe. Ah, Báyọ̀ abọ́mọ yóò mọ irú ọmọ tó jẹ́ ni ó mọ àkọsẹ̀já yẹ́gbà tàbí ẹ̀. àbí kí n sọ fún mi. Ah, ẹ sọ fún ọ Báyọ̀ ilékílé tó bá ti wọ̀ ilé yẹn ti dilé olówó orin tí mo fẹ́ kọ fún ìjọ tí wọ́n bí ẹni kọ̀ǹpọ̀sì ẹ̀ ń bàtà polórin ilé tí o wọ ó dilé owó ọ̀dẹ̀dẹ̀ tí o wọ ó dọ̀ ọ̀dẹ̀dẹ̀ ọ̀la àpótí tó fi jòkó ó dòun àkúnlẹ̀ bọ́ ìwọ ni ẹ̀ kọ̀ǹpọ̀sì ẹ̀ fún un kò sí ilé tó wọ̀ tí ọlá ò ní débẹ̀ ó kàn lè máa rí báyìí ṣé wàá yẹ kó wá kó rẹ sí wàhálà àbí kó kó àwọn òbí ẹ sí wàhálà torí kan ti sìn tó fi máa wá gbébọn tó máa yẹ pa yẹ àtàyè ọmọ dàda lọ́kàn èmi lọ́kàn jọ má kà rẹ sí wàhálà o má fọ ẹbí sí wàhálà o you promise me to be a good boy. okay sir. ìyá báyọ̀ ìyá báyọ̀ jẹ́ ká fún ní benefit of doubt àdúrà ni kí wọ́n náà máa wá fi sí kọ́lọ́ ọba jọ kó má jẹ́ kó ṣíwá o kó má kẹgbẹ́kẹgbẹ́ ẹ̀rọ ọ̀fẹ́ bá yẹn sọ̀rọ̀. ọ̀gá ọ̀gá aṣíkù màá rí aṣíkù Zainab ni màá rí. Oh níbi tí mo kí tí máa lọ bẹjọ yẹn ìyá báyọ̀ ìyá báyọ̀ àti náà hypertension báyìí ah. àti náà hypertension àti náà hypertension àti ní blood pressure. Ah. Báyọ̀ Ah, ó ní nǹkan kan tí mo fẹ́ bẹ́ẹ̀ sọ ní ní abẹ́ mi tó bá gbọ́ nǹkan tí mo fẹ́ bẹ́ẹ̀ sọ. àtijọ́ tó ti wà mí báyìí náà ẹkún ló máa ń sún ó that mo ń wò pé gbogbo nǹkan tó ń ṣe yẹn kò lè help situation yìí sísá tó sá kúrò lé kò lè help situation yìí ìwọ náà mo kò tí ì help wa wọ́n ṣe ń wá ẹ̀ náà we get so nínú ọ̀rọ̀ tí wọ́n náà sọ ń sìn ó ń lamenting pé mọ̀m sí ọmọ ti wà nínú hypertension and all that definitely bó ṣe rí ẹmu yẹn èmi àti ẹ mọ̀ pé mọ̀m sí ọmọ àmú so kò ní dáa kí ìyá oníyà kọ́ máa jẹ ìyá lásán lásán kò ní dáa hmm, advice tèmi ni pé bóyá ká lọ sílé bóyá kò yọjú sílé ọ̀ ká lọ sí ọ̀dọ̀ àwọn parents I know. Oh! besides ìwọ náà sọ fún ẹ oníwọ kọ́ ló pa ọmọ yẹn o ò dẹ̀ mọ ọkàn pa kó ẹ o dẹ̀ sí nǹkan tó ń bọ̀ lókè báyìí tílẹ̀ ò gbà ìjì la máa fi jókòó ẹni la máa fi sọ. Ah, wo kẹ́díṣe náà máa pa mí pátápátá ni. wọn lè pa ẹ wọn lè pa ẹ you just need to summon courage and let's do what we have to do. ká ṣáà lọ síbẹ̀. yẹ́à já lọ. òun ni solution. máa tẹ̀lé ẹ débẹ̀ kò ṣe pé mo ní pé kó o dá nìkan lọ. Ah, báyọ̀. No, ti kú. nù mí láìkẹ́ bó ṣe ń bá a jẹ́ yọ imán. ó sì náà ti kú. àní mo ní mi ò pẹ́ tí ò níyàwó sílé mi ò mọ bí eégún mi ò pẹ́ tí ò níyàwó sílé. ẹ sá máa tẹ̀lé orílẹ̀ and regulations yìí sá. kò ní ò ní rules ẹjọ máa máa gbálẹ̀ má dé máa fọ tọ́lẹ̀tì. nígbà bá yálẹ̀ nílé ìgbálẹ̀ mọ̀ nílé fọ tọ́lẹ̀tì wa ni ẹ ẹ láwọn kẹfà mi ò fẹ́ ẹ bá fẹ́ gba ilé mi lé wà ó gbọ́dọ̀ níyàwó. ok no problem sir màá mú yàwó wa màá lè wá gbalẹ̀ sir. kò ṣe kó máa mú yàwó wa nìkan o wọn à mú yàwó wa pẹ̀lú wedding certificate ni o àti fọ́tò tẹ báyà jọ wedding kìí ṣe pé máa lọ rẹ́ǹtì obìnrin kan títì àwọn níyàwó eléyìí wedding certificate fọ́tò tẹ jọ àtẹ wọ́n sọ̀rọ̀ kan náà tẹ jókòó òfì tẹ kó sùn síbẹ̀ alága àdúrà alága ìjókòó tí mo fẹ́ rí nìyẹn o. ọjọ́ mi tiẹ̀ sẹ́lẹ̀ mo láì bàtà yìí o bá sọ ẹ iṣẹ́ tí mo ṣe nìyẹn. ọkàn ẹ mo fi pẹ̀lú egun lẹ́ẹ̀kan. ó fi ṣáàtì rẹ bàtà inú ẹ̀ ń dùn ó rà sọpọ̀ mẹ́ta rán bàtà nú ẹ̀. káre báyọ̀ báyọ̀ báyọ̀ ọ̀ mo fẹ́ kan ṣépè fún èpè tí mú ẹ̀ báyọ̀ báyọ̀. èmi ni kò. ok ó mọ̀ ń pẹ́ òyìnbó sọ wípé silent means consent nígbà tó mọ̀ wípé wọ́n kọ́ ló pa kí ló sá lọ fún. Ah, ẹ wo ẹ̀rọ àwọn òbí ẹ̀ ló ń bà mí ni. ẹ eh, náà kí ni wọ́n advice ẹ̀ pé kó sá lọ fún. Ah, no mi encourage ẹ kó sá lọ as a matter of fact mi mọ̀gbà tó sá lọ mi ò sí around. Eh, ìwọ ti travel lọ sílẹ̀ haúsá. so ńgbà tí màá padà rí ó ṣàlàyé fún mi mo wá sọ fún pé ọ̀hún ṣe nǹkan bẹ́ẹ̀ ní pé kó jẹ́ ká wálé ká wá rí i. wo bí ibi kan yẹ kó wá o police station ló yẹ kó lọ case file yẹ ó kà tó báyìí wọ́n wá tó fi petition fi gbáǹdì sátẹ̀tẹ̀ lọ yanjú ọ̀rọ̀ ààrẹ mbẹ. ẹ ẹ má mi kọ. ìyẹ ìyẹ ò sì lé àbí kò sì bí náà mádàndọ́là hospital nìyẹn wa wọ́n tọ́ṣọ̀ yẹ bàjẹ́ wọ́n fi tíágà sí ní ìwò mú báyìí wọ́n fi atagúngún wọ́n fi sí yẹ lójú ọ̀rọ̀ ẹ̀wẹ̀rẹ̀ pé kó sọ ọ̀kan tí o mọ̀ pẹ́ ó bẹ̀ sí ló ń jẹ́ kó síkì. Eh? mo rò pé yí yẹ dàrú sa ṣé wọ́n yà wọ̀ ìrìn àbúrò ìbúkúrú ṣé ìbánu àbúrò ìbúkúrú yẹn. ẹ má bínú ta. kàdóńgó kí ló jẹ báyìí. mo sọ fọmọ yẹn jọ mo ní ọmọ yìí o ti wà nù kóòtù ní rárá sá mi ò ti ní kóòtù wọn á tẹ̀jẹ̀ mi ní ìwádìí ẹ̀kọ́ ní ilé tí mo wà ilé ó dilé òfó ó dilé wíwó ó dilé ọ̀dáadáa ilé tó wà lọ́sì. Ah, Sami. Ah! Sami ti, Sami ti bàjẹ́ àgbà tí mo pààyà báyìí pọ̀ hmm. aláfúnni hypertension máa pa wọ́n mú mọ́. Mr. Bayo, show them. Yes, the under is. Officer! Sir. Come on, this man. No. Hello! Hello! Hello! báwo ni ọ́fíìsì. hello hello network yóò dá. if you can hear me torí pé mi ò gbọ́ ẹ mo ṣe kún court nsìn ni i'm coming to the office straight away okay mo ti ń bọ̀ èmi ò gbọ́ ẹ i can't hear you ma. tó fi mí sílẹ̀ sí ibà látàárọ̀ I've been waiting for you now. So fẹ́ kí n fi gbogbo ẹnu sọ̀rọ̀ fún àbí ó ṣẹ̀ṣẹ̀ mọ mí ni ìfá mú bá ìjà gan. bínú sí mi. kí ni mo ṣe. o fẹ́ sọ fún mi kó o rí miss calls mi. Oh. àánú sọ fún mi kó o ráhùn miss calls mi darling. Ah, mo pè no matter mọ́tà bó ṣe lè wò kórí tó fi délé ń sìn wáṣárì sáfàní fún ẹ lákàntì ti pè mí lẹ́ẹ̀kan pé reason rẹ tó fi pè kan calls mi mo lè wá dé bí òkú kan tí ẹ dá kankan sọ kan sọ am I alright am I okay wo mi ò understand them of course. darling lóòótọ́ mo rán miss calls ẹ eh? mo fẹ́ return ẹ but báwo ló wá surface mi o lè believe nǹkan tó ṣẹlẹ̀ sí bọ́yẹn ṣá girlfriend ẹ kó sílẹ̀ mo dẹ̀ ti interrogate ẹ mo dẹ̀ rí i pé lóòótọ́ kò ṣe nǹkan tá à ń wí and I wish to help him torí kò ní bàbá kò ní ìyá. iṣẹ́ tiẹ̀ nìyẹn mo dẹ̀rọ pé mò ń pa ẹ́ dáadáa mo dẹ̀rọ pé mo mọ bó ṣe máa handle ilé náà tó bá mọ̀ kò ní interest láti help ẹ right tó dẹ̀ ti ṣe findings ẹ̀ torí pé kò wà guilty. kò guilty rárá. no problem go ahead amẹ́nitẹ̀ tó bá fẹ́ ṣe má jẹ́ kó máa fẹ́ tìǹbù lé ìyẹn ló important jù èmi ń pè ẹ́ ògbé kọ̀ òun àtẹ̀ǹ sẹ́yìn ọ̀kan tó fẹ́ yanjú kéèsì ẹ̀ kí nìyẹn ní ṣe pẹ̀lú ayé tèmi kàn sọ fún mi kí ló ní ṣe pẹ̀lú ayé tèmi. darlin o mọ̀ pé mi kì í ṣe báyìí náà o mọ̀ pé máa always strike balance ni i'm sorry má bínú ṣùgbọ́n. Ah, and i know why you're doing this mo mọ̀. why. ah because you know i love you. ah ah baby ìwọ náà mọ̀ pé mo love ẹ bí pé mo fẹ́ lówó. oh my god. I love you like Kílódé. I love you like mo fẹ́ I love you like mi ò róbìnrin I love you like mo fẹ́ máa ṣe lójoojúmọ́. Jọ́gbélá tó lẹ́jà ẹ̀. Ọlọ́run mi ò gé ẹ̀ta ara mi, kò sí nǹkan kan tí mi ò fẹ́ kí irú nǹkan yẹn máa ṣẹlẹ̀ mọ́ òun mi ò mo kàn ń tọ́ra mi gẹ́ni pé bí a mú iṣẹ́ lórí laptop irọ́ ni ọkàn mi ò sí mbẹ̀. Mm-hmm. orí kankan ṣe kí ni mo fẹ́ rí ṣe mo kàn ń rọrọ̀ mi ṣáà ni mo kí nǹkan ṣáà máa bá ara ìjà ṣáko mo mọ̀ reason tó fi ń bínú sí ẹ. <laughs> mo ti occupy heart ẹ pa. ìwọ náà mọ bẹ́ẹ̀ and that is why tó fi ṣe nǹkan tó ń ṣe àbí. baby i'm sorry mi ni ṣeré mọ. mo rẹ́dí láti jẹun sí. jẹun. ṣé oúnjẹ tinú yàrá àbí ti dining jẹ́ kí n kọ́kọ́ jẹ ti dáínì kí n lè lókun àti wá ṣe ti bí. mo trust ẹ bóyá ọjẹ ti dáínì o àbí ọjẹ ti dáínì o máa ń ní iṣan láti ṣe ti bedroom. o mọ̀ mí níbẹ̀. oh come on. <laughs> olúwa mi gẹ́gẹ́ bí mo ṣe ń sọ lọ gbogbo nǹkan kí nǹkan tí o fẹ́ ṣe láyè àtinú ló ti máa ń wá tẹ́bi bá ń pààyàn àtinú láti kọ́kọ́ máa mọ̀ tó ń bẹ bá ń gbẹ̀yàn àtinú láti kọ́kọ́ máa mọ̀ tínúyàn bá dùn pàpà àtinú náà ni tí ó bá fẹ́ ṣe nǹkan burúkú àtinú náà ló ti máa rò wá síta kó tó dipò ṣe agbẹjọ́rò ẹlẹ́gbẹ́ mi kó tó di pé wọ́n wá síbi ìléènì wọ́n ti ro wọn tó fẹ́ rò láti inú lọ kọ́ sílẹ̀ lọ́ fi wá síbi ìléènì bẹ́ẹ̀ ni èmi fúnra mi inú ni mo ti ro wọn tí mo wá sọ níwájú yín nísìn olúwa mi mo wá fẹ́ fi yé ilé ẹjọ́ yìí pé ọ̀daràn pọ́nbélé ni ọ̀gbẹ́ni Báyọ̀ Ṣódìmú apààyàn sì ni pẹ̀lú nítorí pé nǹkan tó ṣẹlẹ̀ yìí àtinú ló ti rò ó tó dẹ̀ kọ́ sílẹ̀ kó ló di pé ó fi hùwà jáde tó fi pa olóògbé Zainab Williams ohun tí ó bá ń bẹ nínú lọ ti ń pa nípa àti pé ọmọ Yorùbá ojúlówó ni gbogbo wa kí ni nǹkan tí Báyọ̀ Ṣódìmú kọ sílẹ̀ tó fi kọ wípé kàkà kéku má jẹ sèse á fi ṣàwàdànù tó túmọ̀ sí wípé tí ò bá jẹ́ tèmi kò ní jẹ́ tẹnì kankan tó fi pa arábìnrin olóògbé Zainab Williams ẹ jọ̀ọ́ mo fẹ́ kí ilé ẹjọ́ ìbá mi bi ọ̀gbẹ́ni Báyọ̀ nígbà tó mọ̀ pé nǹkan ló ń pa arábìnrin Zainab Williams tó lè jẹ́ wípé ẹ̀rí fi múlẹ̀ wípé wọ́n jọ wà kó ló di pé ikú pa olóògbé náà kí ni nǹkan tó fà á tí ọ̀gbẹ́ni Báyọ̀ tó fi fi pápá bora tó fi sá lọ. objection my lord. objection overruled please continue. ẹ ṣe olúwa mi nínú àwọn ìwádìí tí mo ṣe ìwádìí tí mo ṣe fi múlẹ̀ wípé ọ̀gbẹ́ni Báyọ̀ Ṣódìmú jẹ́ alágídé èèyàn oníwà ìpáǹle kò ń dáríjì yàn bọ̀rọ̀ gbogbo nǹkan tó bá ṣe fún ló máa make sure pé dandan dandan dandan òun gbọ́dọ̀ revenge láti bí ọmọ ọdún mẹ́fà ni ọ̀gbẹ́ni Báyọ̀ ló ti máa ń sọ̀kò fún gbogbo ẹni tí wọ́n bá lù ládùúgbò nígbà tó dé iléèwé girama gbogbo àwọn akẹ́kọ̀ọ́ ẹgbẹ́ ló máa dènà dè tó dẹ̀ ti bẹ́ẹ̀ tó ti sọ ọ̀pọ̀lọpọ̀ nú wọn di aláàbọ̀ ara kò yọ olùkọ́ o èyí tó wá burú jù nígbà tó tún wá bọ́ sí ilé ẹ̀kọ́ gíga ó darapọ̀ pẹ̀lú àwọn ẹlẹ́gbẹ́ òkùnkùn ó ń fagbó ó mu sìgá ó fi tipá bá ọmọbìnrin lò pọ̀ gbogbo ibi tó bá ti dà nǹkan rú lẹ ti máa bá ọ̀gbẹ́ni Báyọ̀ Ṣódìmú ẹ wá wo ta ni Zainab lójú ọ̀gbẹ́ni Báyọ̀ Ṣódìmú tí ẹ̀mí èèyàn ò jọ lójú rárá mo wá fi ìdí ẹ̀ múlẹ̀ wípé ọ̀gbẹ́ni Báyọ̀ Ṣódìmú òun ló ṣekú pa olóògbé Zainab Williams. Objection, my lord objection sustained. ẹ ṣeun olúwa mi olúwa mi gbogbo ọ̀rọ̀ tí ẹnìkejì mi ń sọ tó fi ń tako oníbàárà mi kò fi ẹsẹ̀ múlẹ̀ rárá ìwà ọmọlúwàbí lásán ni tí àwọn olóyìnbó ń pè ní morals ní èyí tí kò ní kankan ṣe pẹ̀lú òfin orílẹ̀-èdè wa thank you my lord. yes ẹ ṣé olúwa mi nǹkan tí mo fẹ́ jẹ́ kí ilé ẹjọ́ ìmọ̀ ni pé olóògbé Zainab ó ní ẹbí ó ní ará ó dẹ̀ fi ẹ̀gbọ́n àti àbúrò sílẹ̀ tínú wọn ò dùn rárá sí nǹkan tó ṣẹlẹ̀ yìí mi wà ní fẹ́ jẹ́ kí wọ́n pàdánù Zainab ká tún má dájọ́ bó ṣe tọ́ àti bó ṣe yẹ òfin sọ pé ẹlẹ́ṣẹ̀ kan kì yóò lọ láì jìyà àti pé ẹni tó bá pààyàn òfin jẹ́ kó yé wa wípé pípa la gbọ́dọ̀ pa I my case yes. olúwa mi ẹ̀sùn tí a fi kan oníbàárà mi ò ní ẹsẹ̀ ńlẹ̀ rárá nítorí pé kò sí ẹlẹ́rìí kankan tó yanjú àbí tó perégedé tó jáde láti wá sọ wípé ojú òun ni ìṣẹ̀lẹ̀ yìí ṣe ṣẹlẹ̀ gbogbo ẹ̀rí tí àwọn ẹlẹ́rìí ń jẹ́ látàárọ̀ ojú wípé ẹ wọ́n sọ wípé nígbà kan ṣe wípé láìsí evidence kankan ẹnìkejì mi tún sọ wípé oníbàárà mi sá lọ olúwa mi ta ló máa ṣe tí ò ní sá lọ àkọ́kọ́ náà oníbàárà mi àti òbí ọmọ tó ṣaláìsí kò fi taratara gbà pé kí oníbàárà mi máa fẹ́ ọmọ wọn ẹ̀kejì ọmọ kékeré ni oníbàárà mi òkú òkú lójú ẹ̀rí tó jẹ́ wípé the first thing tó máa kọ́kọ́ sọ sí lọ́kàn ni wípé kó sá lọ for instance my lord a ti cases tó jẹ́ wípé èèyàn ran victim lọ́wọ́ kó tó gbé dé hospital ó ṣaláìsí ó di wípé wọ́n rojọ́ wọ́n ru ẹjọ́ lọ sọ́tún wọ́n ru ẹjọ́ lọ sósì tí kò dẹ̀ sí evidence kankan tó ṣò wípé òun ló pa that is the reason why ta rí wípé àwọn èèyàn sì wọn kì í fẹ́ ṣe oore fún ìdí èyí olúwa mi níwọ̀n ìgbà tó jẹ́ wípé oníbàárà mi ò ṣe ẹ̀ṣẹ̀ kankan tí kò dẹ̀ sí evidence kankan tó sọ wípé òun ni ó pa olóògbé Zainab Williams tí ìwé òfin wa náà dẹ̀ sọ wípé kí a má fìyà jẹ ẹni tí ó ṣẹ̀ èmi á rọ ilé ẹjọ́ yìí bí kẹ́ ẹ fi oníbàárà mi sílẹ̀ kó máa lọ láyọ̀ ẹ ṣeun olúwa mi. mo sún ìdájọ́ ẹjọ́ yìí sí ọjọ́ kìíní oṣù kẹfà ọdún tí a wà yìí. as your lordship places. arise. jẹ́ kí n fi láti ṣe bàbá dé ìwọ̀n ọ̀nà tó gbà ámì nírìn àjò mi èmi mẹ́tẹ̀lẹ́ ṣì lọ́nà ámì aláàgbéga má ṣe kọ dẹ̀dẹ̀ ní àṣà. àfikún ìwọ adébáyọ̀ sódìmú níwájú ilé-ẹjọ́ yìí ni wípé o mọ̀ọ́mọ̀ ṣekú pa zainab williams ní ọjọ́ kẹtàlá oṣù kínní ọdún tó kọjá lọ ẹlẹ́rìí oríṣiríṣi ni ó ti jẹ́rìí nínú ẹjọ́ yìí nínú wọn ni dókítà olóyìnbó wà tí ó ti kọ ìwé àgbélẹ̀kọ tí a mọ̀ sí medical report wá sílé ẹjọ́ yìí àwọn ọlọ́pàá náà sì fi ẹ̀rí oríṣiríṣi múlẹ̀ agbẹjọ́rò fúnjọba náà sì ti fi ọ̀rọ̀ àti òfin múlẹ̀ ní inú ẹjọ́ yìí bákan náà ni agbẹjọ́rò fún ọ̀daràn àwọn ń tá a ṣàkíyèsí nínú ẹjọ́ yìí àwọn nìwọ̀nyí alákọ̀ọ́kọ́ ǹjẹ́ ọmọ tí a ò tí ì fàléni lọ́wọ́ tí a ò tí ì fẹ́ tí a ti ṣòwò lé lórí ǹjẹ́ èèyàn lẹ́tọ̀ọ́ láti lọ sùn bẹ̀ mọ́jú ẹ̀kejì àwọn ìyá àti bàbá nígbà tí wọ́n bá sọ wípé àwọn ò fara mọ́ fífẹ́ ọmọ méjì kan fẹ́ra wọn tàbí kẹ́ni méjì fẹ́ra wọn kí ló yẹ ká ṣe àti pé nígbà tí irú nǹkan báyìí bá ṣẹlẹ̀ bí irú tó ṣẹlẹ̀ yìí tí èèyàn dédé kú èèyàn lọ síbì kan tó rí pé èèyàn kú ṣé sísá ló yẹ kó sá ni àbí kí ló yẹ kó ṣe. Hmm. ẹjọ́ tí a wà nù rẹ̀ yìí kọ́ wa ní ẹ̀kọ́ tó pọ̀ alákọ̀ọ́kọ́ ni wípé kò lẹ́tọ̀ọ́ yálà fún obìnrin tàbí fún ọkùnrin láti lọ sùn nílé ẹnìkejì rẹ̀ nígbà tí wọn ò tí ì fà wọ́n léra wọn lọ́wọ́ gẹ́gẹ́ bí tọkọtaya torí bí ohun kan bá ṣẹlẹ̀ ńbẹ̀ ta ló fẹ́ dáhùn fún ta ló máa sọ pé òun fi wọ́n fúnra wọn ẹ̀kejì ẹ̀wẹ̀ bẹ́ẹ̀ náà ni ò lẹ́tọ̀ọ́ fún àwọn òbí láti fẹ́ fi ọmọ wọn lọ́kọ tàbí fún ìyàwó ṣùgbọ́n bírú ẹ̀ bá ṣẹlẹ̀ ńṣe ló yẹ kí ọmọ kó gbégbèsẹ̀ láti rí wípé òun wá ojú rere òbí irú ọmọ bẹ́ẹ̀ àwọn wọ̀nyí kọ́ ló wà níwájú ilé ẹjọ́ ẹjọ́ ìṣekú pànìyàn ló wà níwájú ṣùgbọ́n àwọn ẹ̀kọ́ tó jẹyọ ń bẹ̀ tá a rí mú jáde nìyí kókó tó wá jẹ́ gbòógì nínú ẹjọ́ yìí ni ìwé tí dókítà kọ wá tó fìdí rẹ̀ múlẹ̀ wípé ọmọ yìí ní àrùn kan tí a mọ̀ sí heart attack tó lè ṣekú pa ẹnikẹ́ni tó lè gbẹ̀mí ẹnikẹ́ni bí dókítà ṣe kọ sílẹ̀ ó ní heart attack yìí jẹ́ ohun tó máa ń di okùn ẹ̀mí tó jẹ́ pé kò ní jẹ́ kí ẹ̀jẹ̀ kó lọ síbi tí ọkàn wà níbi tó ti nílò ẹ̀jẹ̀ tó bá sì ti dúró lójijì ó parí náà nìyẹn ìyẹn ló fi máa ń jẹ́ pé àwọn tí àrùn yìí bá ń bájà lójijì ni wọ́n lè wọ́n lè ṣubú lulẹ̀ kí wọ́n sì gbàbẹ̀ dèrè ọrùn gẹ́gẹ́ bí ìwé tó wà ní iwájú ilé ẹjọ́ yìí ikú yìí ni wọ́n sọ pé ó pa arábìnrin Zainab Williams. ìdájọ́ mi rèé gẹ́gẹ́ bí òfin ilẹ̀ wa kò ti fààyè fún láti fi ìyà jẹ aláìṣẹ̀ ṣùgbọ́n láti kọ́ ìwọ Adébáyọ̀ Ṣódìmú wípé níjọ́ mìíràn tí irú nǹkan báyìí bá ṣẹlẹ̀ a kì í sá nígbà tí agbẹjọ́rò fẹ́ wí agbẹjọ́rò fún ọ̀daràn fẹ́ wí wọ́n ní tí èèyàn bá wà nínú jàǹbá pé tó bá ṣe ìrànlọ́wọ́ pé irú ẹni bẹ́ẹ̀ ọlọ́pàá ń dà wọ́n láàmú wọn ní jẹ́ kán lọ nínú kí wọ́n dàyàn láàmú àti ní kéèyàn gba ẹ̀mí là èwo ló dára ń bẹ̀ olúwa ràn gbogbo wa lọ́wọ́ torí ìdí èyí nígbà tí ò sí ẹ̀rí tó fi ìdí múlẹ̀ pé ìwọ Adébáyọ̀ Ṣódìmú ló ṣekú pa arábìnrin olóògbé Zainab Williams ilé ẹjọ́ yìí dá ọ sílẹ̀ pé kó máa lọ ní ayọ̀ àti àlàáfíà arise. cut. báwo. àti ẹ ṣe òjò adúpẹ́ gan-an ojú òní tiẹ̀ ọlọ́run àmọ̀ fún yín ṣe your presence was felt that day. níkẹ́ how many years ló fẹ́ fi dúpẹ́ lọ́wọ́ mi ọlọ́run tó ń ṣeré fáwọn ẹ̀dá ẹ̀mí ló gan làwọn náà fi ń dúpẹ́ lọ́wọ́ ẹ̀ tèmi ò bá ṣe ọlọ́run agbélòmí dìde láti ṣe gbogbo ọpẹ́ ọlọ́run ọba ló tọ́ sí. Yes ma. and um, Bayo mo lérò pé gbogbo nǹkan tí mo ti bá ẹ sọ ló ti gbọ́. Hmm? text message àbí letter evidence ni so you have to be careful next time okay. okay. good. Um, báwo dẹ̀ ni nǹkan tá a bá yín sọ ìbòlẹ̀ yín méjèèjì rò sí. Eh, actually àti really rí solution kankan though we still live in our old house tí àwa àti mọ́mí jọ ń gbé kan tó kàn go àti really ní anything tí a fẹ́ ṣe báyìí. Um, ọkọ mi tó dẹ̀ ní kẹ́ ẹ̀ méjèèjì wá kò tẹ̀ pé five minutes ní tí n tó ń pè láti jáde ah, no no no nǹkan tó fẹ́ bá yín sọ èmi gangan lè bá yín sọ ah, èmi àtọkọ mi a decide pé kí ẹ méjèèjì kẹ wá move in síbí báyìí pẹ̀lú wa. torí kí jíjẹ àti mímu yín kó ba lè rọrùn fún yín ni. ẹ ṣe gan àti god bless you. kò tọ́pẹ́ kò tọ́pẹ́. ẹ jọ̀wọ́ ẹ kọ fún one time dé láti lọ back sí i ok ibi tẹ bá rò sí ẹ jẹ́ ká gbọ́ àmọ́ ẹ má jẹ́ kó pẹ́ jù o ok alright so kí lẹ máa jẹ kí lẹ máa mú. ẹ ẹ pàtó tẹ kan náà mò ń bọ̀ ẹ excuse me ẹ. Yes. Okay. àgbà ìgbàlá wa gbà wọ́n gbà jésù káyé wá kí sórí wá gbà wá gbà. kò ṣe kí a ṣe kí wọ́n ti ṣe àwọn kinní yẹn lẹ̀ náà gbé mọ́tò wa kó wá kó ẹ ra mọ̀ ah, àfàlè mi mi nílẹ̀. bọ̀ broda kò má o jésù nìkan lọ́nà òtítọ́ àti ẹ ní láti gba jésù sáyé yín. mo mọ ọlọ́run kan là ń sìn. àkóńdé nìkan wà lé ẹdẹ ẹ súnmọ́ àwọn èèyàn bẹ̀rẹ̀ fún wọn inú tẹ̀ ń ṣe ò dá o ẹ fún àwọn èèyàn bẹ̀rẹ̀ mi ò nílẹ̀ ẹ má wọrí. ẹ kú iṣẹ́. àlàáfíà ni kò yín sà. bàbá jésù sáyé rẹ wà ní ìṣòro bàbá. sista nike gẹ́gẹ́ bí mo ṣe ń sọ lọ mo nígbàgbọ́ pé tí ẹ bá wá sí ìsọjí tá à ń ṣe lọ́wọ́ yìí ìyanu àṣírí nínú ayé yín. ẹ wo àǹtí kékeré ni tọ́lọ́run ti ṣe fún yín ẹ̀yin ẹ wá sínú sọ́jí tá a bẹ̀rẹ̀ lọ́sẹ̀ yìí ẹ ó rí ọwọ́ ọlọ́run ṣọ́ọ̀bù yín ó sì máa tóbi jù báyìí lọ ó sì máa kún jù báyìí lọ ẹ̀yẹ ṣáà ti nígbàgbọ́ kẹ́ẹ̀dẹ̀ wá. ó dà mo ti gbọ́ nǹkan tẹ́ sọ o àmọ́ mo fẹ́ kẹ́ mọ̀ pé onígbàgbọ́ lèmi náà mo dẹ̀ ní church tèmi náà àmọ́ màá wá mo promise yín. ẹ ṣe gan ó dàbọ̀. ẹ ká sọ wa. à ń ṣe èrè bàbá ní church wa ní wíìkì náà bá ṣe wá rí ìyàwó à ń polongo káàkiri káàkiri wọn á ní kí ká sọ fẹ́yìn náà kò fi ya ẹ lè wà ní wíìkì kí a bá jọ sí. mo dẹ̀ nígbà wípé kò sí nǹkan tọ́lọ́run lè ṣe wá. ẹ mo ti gbọ́ gbà wá. ẹ jọ àǹtí ẹ gbìyànjú kẹ́ wá bíbélì ní ohun kan á wà tí ọlọ́run ò lè ṣe kò sí ohun gbogbo ṣíṣe ni fọlùwà gbogbo ohun tẹ̀ ń fẹ́ ọlọ́run á ṣe fún yín torí náà gbìyànjú kẹwà ìjọ tó rẹ lọrùn. màá wà mà ẹ ṣe gan ni. àǹtí ẹ̀rí pẹ́ wà o. ẹ ṣe gan ni sista <laughs> èwo lẹ ṣe. ok àwọn dàtí wa ti rí yín àbí. ó bẹ́ẹ̀ ni wọ́n ti rí mi. ẹ wo ìjọ ẹ make sure pé wà ọ ẹ̀yin àtọkọ yín ṣe gbọ́ tẹ bá wà nípa ọ̀rọ̀ olóyún dèèyàn ó lóun máa gbàdúrà mu nígbàgbọ́. ẹ wo sista tọkọ mi máa difficult gan-an nítorí ọkọ mi ò nígbàgbọ́ wípé à ń lọ sọ́dọ̀ pásítọ̀ àbí aláàfáà kan in fact àbúrò ẹ̀ wà lé mi gangan tó fẹ́ mú wa lọ sọ́dọ̀ aláàfáà bó ṣe ló yarí kalẹ̀ ó lóun ò lọ. ẹ ṣàmì sọ ẹ try gbogbo possible best ṣe gbogbo fẹ́ wá kó dàgbò. ẹ ṣe gan Mo dúpẹ́ ọ̀pọ̀ mi òkè. Mo dúpẹ́ ọ̀pọ̀ mi òkè. Mo yọ nínú ìgbáyà pẹ̀lú oore ọ̀fẹ́ ẹni. Mo rí léwádùn. Oh ṣé lẹ́dàá ẹ̀ máa lè dáríjì mi báyìí torí mo mọ̀ pé mi ò mọ̀ pa yìí. Ah, ṣé mo kọ́ ló máa ṣe kókó mi lọ́nà yìí. Ah, ah, Débáyọ̀ kí ló dé tó ń sọ dúró ọ̀rọ̀ bẹ́yẹn sí rẹ̀ ọ̀rọ̀ tó ń sọ yìí ti pọ̀ jù náà. ewu ewu báwo la ṣe fẹ́ kó ibo ni ká ti bẹ̀rẹ̀. wàá jókòó. Mayo. Ó wà very natural kò feel bad nípa nǹkan tó ṣẹlẹ̀. Ó náà kò bàrà jẹ́. feel remorse over nǹkan tó ṣẹlẹ̀. Àmọ́ be that as is me, o need láti take things very easy. Ọbẹ̀ ti gan ọmọ sọ̀bẹ̀ ni ṣé ọbẹ̀ ò ti ṣe ní tó fẹ́ ṣe ṣó ti yẹ nǹkan tẹ́mi kan ṣáfẹ́ kí wọ́n ṣe ni wípé jọ ń torí ọlọ́run má jẹ́ kí irú ẹ̀ tún ṣọmọ lọ́wọ́ ẹ̀ mú gbogbo nǹkan téèyàn bá ṣe yẹn má lọ sórí sí ẹ òun sì ká ṣàdúgbò lọ́wọ́ lọ́hùn ọmọ nǹkan tẹ́mi rọ ọ̀rọ̀ tí ìyá lọ́ọ̀yà ti alọ́sọ́dọ̀ wọn jọ sí tí wọ́n ní ká máa gbọ́dọ̀ àwọn èmi ti conclude pé bí akéwò kúkú máa lọ sọ́dọ̀ wọn. ẹ̀yin kọ́. ẹ ṣé mi èmi awakùnrin ẹsẹ̀ tèmi ìdí ẹ̀ ni wípé mo ṣàkíyèsí pé àǹtí lọ́ọ̀yà yẹn wọ́n ṣe yọ̀ǹg ọkọ wọn náà ṣe yọ̀ǹg èmi kẹ̀rí ebi size kan náà lèmi àti àwọn wọn ṣe jọrí ṣódẹ mọ̀ ìgbà mi àwọn aṣọ ti máa ń wọ̀ nínú ilé òun ilé máa bá yàwó lára mu àbí kọ́kọ́ máa bá mi ṣe àwọn eré kan tí ìyàwó ẹ̀ nífẹ̀ẹ́ sí tó máa fi mọ́ra díẹ̀ tó bá pẹ́ tó bá yá agbódì lára wọn jọ kan wọ́n dì dẹ̀ mí kó tó wá dì yẹn mo ṣe rò pé kí n kúkú máa lọ rárá kí òun máa lọ gbọ́dọ̀ kí mi wá bomi ìgbà lọ ṣe ti yẹ ọ gbogbo ẹ gbogbo ẹ náà ọlọ́run ẹlẹ́dàá wa aṣàánú wa orí ìyàwó náà ló fi wá sílẹ̀ ṣe ti bọ̀. <sighs> báyọ̀ ṣe ń sunkún ni. ìṣèlú ìtumọ̀. Ты кто? Ладно, Дима. Hello there. Oh, Musu. Darling. Oh, baby. Hmm. Akin, kí ló tó máa ń ṣe báyìí náà? Lásìgbà tí mo bó ṣe pè náà ni mò ń sáré bọ̀ kí ni tó ń ṣẹlẹ̀ gangan. anyway àwọn kan ló mú lẹ́tà wá gbà. kí ló wà náà. i don't know. ìwọ ò tí ì kàwé yìí. mi ò ká. envelope ẹ̀ dà. wọn envelope ẹ̀ náà ta lọ́wọ́ mi wọ́n ló wà urgent. Moose. Mọ̀sùn. Mọ̀sùn. Ọkọ mi. Mọ̀sùn. Ẹ́. Wow! I'm Oh yes, darling. Ah, inú mi náà dùn gan. I thought as much. Mm-hmm. Níbi ṣe lè ní inú mi kò ṣàdùn ṣá. Mm-hmm. Mi ò mọ nǹkan tó ń dùn mí nínú. Gbogbo owó tó wà lọ́wọ́ mi ni mo ti ná tán pátápátá o lè imagine pé mo fún oníbàárà ní five thousand naira. tẹ́tẹ́ ló jẹ́ o. àìmọye àwọn tó wá bá mi lọ́fíìsì tó láwọn ní problem kan àbí mi wẹ́ no problem ẹ má sọ̀rọ̀ jù ìwọ gbà oh. ìwọ gbà pé o mọ ọkọ tó ń rí ilé iṣẹ́ rẹ̀. doctor sọ pé o ti pé three months darling. three months. three months. Oh. <laughs> jésù ṣeun ah, baby o oh, notice pé látìgbà tí adébáyọ̀ ti wọnú ilé àwọn nǹkan ọ̀tun àwọn nǹkan ara gbogbo ibi tá a fojú sí tẹ́lẹ̀ lọ́nà nǹkan bẹ̀rẹ̀ sí ní ṣílẹ̀kùn ẹ̀ fún wa abó notice ni. oh serious. àsìkò bọ́yẹn ń sàn wá o. Adébáyọ̀. yes. ṣó lè jẹ́ nǹkan tó ń sọ yẹn ṣá torí mi náà notice ẹ pé láti bí oṣù bíi márùn-ún sí ní mm-hmm. ọ́fíìsì àwọn kan tí ò tẹ́ tọ́ sí mi gan ní ọ́fíìsì wọ́n fi ń lọ mí. yes àwọn nǹkan tí mo ti ń retí tipẹ́tipẹ́ mhm, ó ń tẹ̀ mí lọ́wọ́ ìtútù wa jọ mí lójújù ni ìtútù wa nínú ẹ látọdún yìí tí mo ti ń wà are you not saying that pé bọ̀bọ̀ yìí dídé tó dé sáàrin wa ń sìn ló fa oríṣiríṣi nǹkan ẹ. Ah, ẹsẹ̀ ẹ̀ dà. ó oh! òun lọ̀rọ̀ tí wọ́n máa ń sọ yẹn pẹ́ lómi máa débi kan ẹsẹ̀ burúkú ló máa gbé wọlé ẹlòmíì ẹsẹ̀ dáadáa ni ẹsẹ̀ dáadáa ló ń gbé wá yẹn. a ah, ò dáa wọn àmọ́ nǹkan dalẹ̀ mo máa tọ́jú bọ̀bọ̀ yẹn. ìyẹn ni pé ara ẹ kò síbi tó máa dé ó dà pé lọ́kì yẹn wà lára ẹ tó jẹ́ pé ibi tó bá ti dé báyìí bẹ́ẹ̀ máa ń dà ní àbí. Mm. in fact mama worship ẹ ni. ẹ màdí àpò alẹ́ tó yẹn kò yẹ kò tó lẹ́wù tó máa sọ pé ó fẹ́ máa worship ẹ torí kíni ọmọ pé wọn kì í yíyàn bẹ́ẹ̀ wọ́n ti bẹ̀rẹ̀ sí ní praise èèyàn báyìí orí àwọn máa tóbi ọ̀run máa wú sí ni gẹ́tẹ̀ ló ní ilẹ̀ àti pọ́ ọmọ yín kéré ni wọ́n yà tó fẹ́ máa fi worship ẹ àmúdẹ bílíìfù ní Ọlọ́run nítorí ẹni mo yìí sọ fún ẹ èmi ayé à ń lọ jókòó sọ́dọ̀ àfa à ń lọ ọ̀dọ̀ pásítọ̀ kan mú nǹkan lọ́wọ́ àṣẹ ìyẹn mímọ́ mọ́ ẹ pé gbàgbọ́ ẹ kúrú lórí àwọn levels. ee gbàgbọ́ mi ò kúrú mo tí mo ṣe ọ oh, <laughs> yes darling. kò sí nǹkan méjì tó fẹ́ ṣe sí mm-hmm. we go now. oh we go now mm. okay. mi ò lọ síbi iṣẹ́ mọ́ wà á ní láti change aṣọ. Hmm? ìfọwọ́fọ̀rẹ̀ nǹkan tá a rè fọ́ bí kí ló fẹ́ ṣe irú ẹbọ nígbà ni àìrú ẹbọ kò lè gbà ní o. báwo ni tàbí o. <laughs> àwọn difficulties wo lórí bẹ̀rẹ̀. Eh, mo ṣàdáhùn bákan bọ̀ mo mú gbìyànjú mo try. o ṣe wa òkè ṣá. fine sir. anyway má jẹ́ ìtọ́ ẹ̀jẹ̀ fún fọ́mátì ló fi wá ń bì one mo fẹ́ kó wá mọ́ ọ́fíìsì mi two mo dẹ̀ fẹ́ kó rí àwọn kọ̀ọ̀kan bẹ́ẹ̀ kò yẹ gẹ́gẹ́ bí nǹkan tí mo dẹ̀ sọ fún ẹ wọ́n dẹ̀ ti sọ fún mi náà mo ní anything tó bá ti sọ eyín ni kò jẹ́ kó pọ̀ jù ẹ̀rín nice one wọ́n dẹ̀ jẹ́ kí n mọ̀ ẹ́ pé náà ó gbìyànjú agbára ẹ lórí èèyàn kò sí problem o ò wá ṣe interview ò wá ṣe interview wà ṣiṣẹ́ ń bì èmi iṣẹ́ tèmi rèé èmi ò kàn fẹ́ lówó agbára ni pé kí n dẹ̀ gbé ẹ forí àwọn èèyàn kò yẹ everything ní láti wà according to bó ṣe yẹ kó rí mo ṣe ní kó mú àwọn credentials ẹ kò mú àwọn fọ́ọ̀mù kọ̀ọ̀kan tí mo fún ẹ pé kò fill everything láti document ẹ̀ síbi kan or get ẹ̀ ti office maybe. níbi ó yàtọ̀ síbi tí mo kàn lè lọ́wọ́ agbára ẹni hà ṣó ti yẹn sìn but má jẹun tó ẹ jẹ ó ti bẹ̀rẹ̀ iṣẹ́ nìyẹn ṣó ti yẹn sìn tó ń bọ̀lẹ̀. ẹ wọ ọkọ tí n bá dúpẹ́ lọ́wọ́ yín ní gbàgbà ó tóbi ojú bẹ́ẹ̀ lọ ah, èmi náà nìyí náà èmi tó ẹ pín gbàgbọ́ ayé mi ti fẹ́ lọ crash bí pín ṣe máa ń crash ẹ dẹ̀ wò mí ṣùṣù ẹ̀yin àti ìyàwó ni ẹ dẹ̀ gbà mí fún mi ní life tó dáa ẹ wò mo ṣàdúpẹ́ lọ́wọ́ yín ẹ wò mo dúpẹ́ lọ́wọ́ yín gan-an ẹ ṣé ẹ ṣé gan mi ìmọ̀ mi fẹ́ dúpẹ́ ni mi ìmọ̀ nǹkan tí mo fẹ́ sọ. o ní láti dúpẹ́ lọ́wọ́ mi ṣe ti yẹn sí ìwọ náà kì í ṣọmọ bẹ́ẹ̀ láti ìgbà tí ìwọ náà ti dọ́dọ̀ mi ò bá ara ẹ jẹ́ kò yẹ èmi fúnra mi ni mo mú àwọn nǹkan tí mo rí nípa ẹ tí mo fi ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àánà ah, ọ̀nà ó ti ẹ̀ pọ̀ tèmi gan rí tíyàwó mi tó ń sọ yẹn gọgọ fúnra rẹ̀ náà torí kò yẹ ń sìn tó bá yẹ kó mọ burúkú ni ẹ ń sìn irú nǹkan tá à ń ṣe yẹn sí àníṣe láǹfààní àti ṣe ṣó ti yẹ ń sìn á mo fẹ́ padà sínú ọ́fíìsì wọ́n lè pè é padà ń sìn sìn ó gẹ̀tẹ̀ wọ́n lè pè é ń sìn sìn kò múra lẹ̀ mú bọ̀. Okay, ẹ jọ bí ẹ̀yin àti ẹni ẹ ṣe ń sọ̀rọ̀ ó dà ń pé ẹ ẹ súnmọ́ wọn dáadáa. ọ̀nkù ah, mi ni wọn. ẹ̀mí ìgbà ọ̀nkù yín ni wọn. ẹ eh. ah, ẹ sà ṣẹ́ẹ́rì bẹ́ẹ̀ ṣe ń wò mí èmi náà wà fún interview mi mi nǹkan mọ èèyàn kankan níbi bíi àmọ́ my own. wọn ló máa ń ṣe. ẹjọ́ mi mo bóyá ẹ help me. kán gbà mí sí company yìí. kí n bá ń sọ fún ọ pé kán help yín náà. ẹ eh, yes. ok ẹ eh, máa sọ fún ọ kò yín ẹ ṣe problem. Ah, ẹ ṣe gan sa ẹ ṣe. all right. Brother, àbí mo lè gba nọ́mbà yìí. Ah, kò lè tó bẹ́ẹ̀ yẹn náà máa sọ fún wọn tó bá ti padà dé sí i ṣé bí kọ́ṣà ti help yín. ẹ̀yin máa wọ̀ yẹn jẹ́ kó dé. ẹ ṣe. jẹ́ ká rẹ̀ kó máa lò kó má kó tiẹ̀ bá tèmi. My baby. Congratulations. Oh, sure, my baby. My baby. Oh. Heavenly God. Your name is wonderful. Your name is beautiful. Your name is wonderful. I worship you, God, for you are mighty. You go the whole world in your hands. <laughs> Thank you so much, baby. Thank God. Thank you. Thank you, my baby. Mo lè sọ bí inú mi ṣe tuntun. Mo ń sá eré burúkú burúkú bọ̀ ni. O lè bí ìpín bàtà mi ti já. Ìyá nǹkan ayọ̀ ni. Mi ò tiẹ̀ kí rárá torí nǹkan tó ju bàtà lọ́gán ti wà nínú ayé mi. Oore Olúwa. Ọpẹ́ mi pọ̀ sí i. Ah, Ọkú. Ìgbà wo lẹ wọlé àti pé kí lẹ wá ṣe ń bí? Kí ló ṣẹlẹ̀? Ẹ wo ẹ má jẹ́ kẹ́rù báyìí, mo kàn bá yín ṣeré ni ẹ kú ewu ọmọ. àwa nìyẹn. ọlọ́run àwọ̀ ọlọ́run á dà sí. àmín. àwọn ẹ bá ti ń owó ọmọ ẹ má gbàgbé mi o. ó máa rí mi ṣègbọ́. ṣé wọn kà ti ṣòṣà lódò ká tó ṣòṣà tí n bá ń jáde lọ sí rí ẹ nǹkan ọdún ní n bọ àbá ẹ sí n bọ àbá thank you so much. thank you. ọfà mo ti mọ ẹ tẹ́lẹ̀ kí n tó mọ bébí mi kò lè sí nǹkan tí ó lè ṣe kí ni láti má jẹ́ kí n wà kẹrin fún ẹ mọ́ please báwo lára ẹ. wà òkè. o ṣe ọ. o ṣe olówó orí mi. ó ga ọ ọ̀rẹ́ mi iṣẹ́ olúwa àwa máa rí di olùfẹ́. ó ga ọ kí ló dé òde dàmínú láti jọ yìí tí bá ṣe mọ́mì tómi sí tí mo rí tó sọ fún mi kó ti bímọ ó kàn dà mí nù bẹ́ẹ̀ yẹn ṣá. ṣé wọn náà rí i pé àmọ̀ràn tó fún mi nígbà yẹn ò ṣeé tẹ̀lé ni mo ṣe sún díẹ̀ fún ẹ mo dẹ̀ jẹ́ kó yẹ ńgbà yẹn wípé inú ilé yìí kò ní dàrú pé inú ilé ìnáwó àti gbọ́ àdúrà mi mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba torí pé ọlọ́run gbọ́ àdúrà mi ọlọ́run dẹ̀ sì dùn mí nù. Hmm, sori hmm. má rí mi bí èèyàn burúkú ó mọ̀ pé ní gbogbo àwọn atajọ́ sọ̀rẹ́ ìwọ nìkan ló kù so yẹn ló jẹ́ kára ta mí ni mo fi gbà ẹ́ nímọ̀ràn ìlú ẹ̀yìn. jésù ṣeun. wá ṣeun àdúpẹ́ fọlọ́run kí wàá lórúkọ bébì mi sí. Ah, Mọ́rọ́nkẹ́jì ìdùnnú ayọ̀mídé ayọ̀mípọ̀sí. fún ọlọ́wà rí i pé agbóhùnolúwa onídógún òkú òun mú bá iyọ̀. mọ́mí ah, Mọ́rọ́nkẹ́jì. Ah, kí á kọ́ mi yìí. wọ́n ìtí mo bọ́mọ ẹ ṣeré tó. ẹmí ìtọ̀rẹ́ mi. ẹ ah, ah, ṣe ìtọ́jú eh, ẹ ẹ ṣe lọ mo ti tẹ̀ sílẹ̀ ó ti sùn. ẹ bá mi sọ fọ́kọ ẹ pé mo débi báyìí èmi náà pè lórí lórí aago. Mm, màá sọ fún ọ. Oh, yes màá ẹ ṣe màá. ọ̀dọ́ rẹ̀ ló ah, ó dà ó dà bọ̀. yes màá wo kíkẹ́ jẹ́ lọ yọjú sọ̀rọ̀. kí mi gan yọjú sí bébí mi. ah ó necessary ẹ̀ máa bọ̀. <laughs> Uncle Daddy. Mm. So you can't call me daddy, Abi. Eh? You can't call me daddy. If I want to be money, I be real mama. If you dare call me on again, I'm going to beat you. Nonsense. Ah. Ah. Hey. Why? Kí ló kọ́ tó to call. No. mò ń try láti kọ̀ me ẹ ṣe ṣàgbọ̀ tó ń me no ní ọ̀nkú. Ṣé o fẹ́ pọ̀ omi nínú pọ̀ ni? Wàrà tí dáàdi ẹ̀ bá wọlé tó bá gbọ́ nǹkan tó sọ yìí kọ́. Ṣé o kọ̀ ló pọ̀ kọ̀ fi mi àtọ́nkúlẹ̀ jàre. <laughs> Daddy kan ló ní daddy is daddy and uncle is uncle right. ṣé bẹ́ẹ̀ fọmọ mi dé skul kí wọ́n sọ pé i have three four five daddies <laughs> ní. Wọ́n kọ́ sẹ́mi jọ. Jẹ́ kí n rí bá ti ṣe bàbá jẹ́ ìrọ̀nà mo ti mọ wà lára ẹni mo bá wake up rẹ. ẹ jọ serious wo ibẹ ẹ last time tí mo wá fún mi ń bẹ káwá ṣe conference bẹ kò bá rí èsì bẹ mo ká kò báyìí. irọ́ ni mo sì bẹ̀rẹ̀ báyìí kì í náà ní ládùúgbò wo ọ̀ní ọ̀ní last time tí mo wá síbi báyìí mi ò rí báìkì ní báyìí ṣé ò lè jẹ́ ká ara máa lọ sísàlẹ̀ bẹ́ẹ̀ sí ká lọ gbé báìkì. bíbí mi lọ sàlẹ̀ ló pọ̀ kádà wá kó wá bá mi bí báyìí. èmi èèna. kí ló wá báìkì wá fún ẹ. ṣé ni mo ní kó lọ́wọ́ bàtà tó wọ ni èmi wá ní èmi tí máa bẹ́ wọ́kadà sí gbígbà. bẹ́yù bẹ́yù bẹ́yù bẹ́yù ìyá sẹ́yìn ìyá ọ̀rẹ́ báwo. àjíbi yóò ṣe shop of god. baby what's up. wa ìgbà olóde. ọmọ mi ṣe wọ táwọn ni o. ẹ mo rí bẹ́ẹ̀ náà mo rí bẹ́ẹ̀ dó sáwọn eléyìí wọn ògbó ọlọ́run ẹ̀ ni. bọ́n client mi ṣe ní kí n máa lò ó nìyẹn mi ṣáà ní para mi. ọlọ́kọ̀ wà o. ṣé sáà o. alfa kí ló ń ṣẹlẹ̀. ọ̀rẹ́ àbúrò yìí wà okay na ó cute. èmi náà rí ó dùn. baby o ṣe bá mi tẹ̀ sójú ẹ̀ bá mi fi lẹ́bù yẹn sínú ẹ̀. Hmm? tẹ̀sí tẹ̀sí. bá mi tẹ̀sí ṣé o lè ọpẹ́rẹ́tẹ̀ bá mi tẹ̀sí. ṣé o ṣe Ah, retẹ̀. mo ń tẹ. àbáyọ fun. òun ló ní kó fún no tí ò bá mọ̀ràn òṣìgbẹ́nu ti dákẹ́ ṣé common sense ti ò gbọ́dọ̀ sọ fún pé kò yẹ kó ń mò ń bí ẹ ṣé o mọ̀ rí tẹ́lẹ̀ tí wàá sí pé orí burúkú òṣì tó máa ṣe pẹ̀lú ẹ òun ló ṣe fún ní pin yẹn ah. kò jẹ́ kémi sọ fún ẹ má yẹ kémi parọ́ fún ẹ bọ́ sọ́dọ̀ tún la mẹ́ta nǹkan tẹ́ máa ṣe lèmi ti sọ yẹ mi ò fẹ́ mọ́ máa bá tiẹ̀ lọ ṣé o ti gbọ́ má dàmí láàmú mọ́ máa bá tiẹ̀ lọ lọ́fẹ̀ẹ́ orí burúkú tẹ́jọ́ ṣe máa jọ ṣe káàkiri ṣé o ti gbọ́. bàbá yóò bá lọ ṣe ṣe báyìí náà adẹ̀ ń bẹ́ ẹ sọ òun forí lálẹ́ à ah, ah. ní kò ní sùúrù ṣé tí wò bá mọ̀rọ̀ gbọ́dọ̀ dákẹ́ ni wo má jẹ́ kọ́tàn má jẹ́ kọ́tàn mo ti sọ tèmi tèmi easy now ẹ tó bá ti fẹ́ sọ ọ̀rọ̀ báyìí wáá dé pè mí sọ fún mi gbogbo ṣé wàá embarrass mi lójú àwọn ọ̀rẹ́ ẹ̀ bọ́bá yóò mo fẹ́ kó rántí pé ẹyin ló wọn tó bá dé ti bọ́ sílẹ̀ báyìí ṣé wọn pé kò ṣeé kó mọ́. kí ni àwọn ọ̀rẹ́ mi ṣáwọn ilé tó bá mọ plan tí mo ní fún ẹ mo fẹ́ kí wọ́n pọ̀ gbọ́dọ̀ pa àṣẹ pàtí bá kí wọ́n á wú ẹ láàrin gbogbo wọn ni bóyá ń plan fún ẹ nìyẹn èmi ló ń sọ ẹyin lóhùn kí ló ń jẹ́ ẹyin lóhùn ẹyin kọ́ ló máa ṣe ló ṣe máa rà parò wo ìtẹ́ ìmọ̀ aṣọ lèmi ti sọ fún ẹ bó o bẹ́ẹ̀ lọ mi ò ní fẹ́ so get out. Báyọ̀ o ní kí n máa lọ àbí wọ ní sòrò ẹ máa lọ. pé kí n máa lọ. ṣé o. ọ̀rẹ́ mi ṣe kí ló lè tẹ́lẹ̀ yìí náà. ayọ̀ ẹ ẹ mú wọlé ẹ mú wọlé bàbá mi ẹ mú wọlé bàbá mi. ọ̀gá fún ẹ lọ lọ bá dé ṣé nǹkan mi ò sí ń bẹ jọ ṣé nǹkan mi ò sí ń bẹ nítorí ọlọ wáyé tó ṣe ń fi fóònù lé mi káàkiri hmm, wọ́n kàn sọ fún mi wáyé tó ṣe ń fi fóònù lé mi káàkiri jọ ṣé ṣe wà ní pé kí ni mi ò fẹ́ mọ́ ni ẹbí wo ló ń bẹ mi àní kò má bẹ mi jọ wọ́n ti sọ fún ẹ lẹ́yìn pé tí ò bá ti fẹ́ láyé máa let me be take it fi mí lẹ̀ ebi mo ti decide pé mo fẹ́ fẹ́ tẹ́lẹ̀ mi ì dẹ̀ fẹ́ mọ́ ni ẹ̀ ṣé ṣe wà ń bẹ ni wáyé tó ṣe ń fi fóònù má pè mọ́ má pè mọ́ tó bá tún pè mí wò tí o bá fẹ́ kí ikú dára nọ́mbà ẹ̀ má pè mí mọ́ tí o bá fẹ́ kí ikú pè ẹ̀ má pè mí mọ́ lọ́wọ́dé má pè mí mọ́. ok ó dáa pé mi ni mo sùn láyè. ìmọ̀ náà wò tó bá tún ní mi lára bó ṣe wà bẹ́ẹ̀ ṣá. Mm-hmm, mm-hmm. báyọ̀ kí wọ́n ṣe ẹ̀ láàrin lọ́wọ́ adé mo ní kí ló ṣe láàrin wa ti lọ́ládé ṣọládé pè mí sí kò sí ọ̀rọ̀ tí ò ṣàìsọ̀tọ̀ kí ló ṣẹlẹ̀. èmi àti ẹ ti break ní ìfẹ́ mọ́. ẹ ṣe kìnnì. a ti break. ẹ fẹ́ra mọ́ ẹ wo ó ṣọ́ra ẹ wo bí ọmọ yẹn ṣe ń sọ̀rọ̀ bí gbogbo tí nǹkan ni o kò fi ọ̀rọ̀ kan pé méjì kí ló ṣẹlẹ̀. àǹtí ó dà pé ẹ̀yin ni understand kan tí èmi sọ ṣé ẹ notice nǹkan kan pa èmi àti látìgbà tá a ti jọ ń tẹ̀lé ra òkè. notice eh? the only thing tí mo notice pé ẹbí lè jẹ nífẹ̀ẹ́ ara yín dáadáa ìfẹ́ ní kọ̀ọ̀kan sókè wá tún ni àǹtí ṣé ẹ̀rí pèmí àti ẹ̀kọ́ là sójú ni ó kọ sójú èmi náà kọ sójú so èmi àti a máa jáde lọ́sìn àwọn ẹ̀ máa pa àwọn pípì dẹ̀ náà ìzò ẹ̀ àbọ̀ tí wọ́n méjèèjì wọ́n kọ là sójú ẹjọ́ nọ́nsẹ̀nsì ni àwọn ẹ̀ máa kọ̀ máa rí abákan ni. Báyọ̀ ṣé kìí ṣe pé o ti wọ wí ó ṣe kí ni ṣé nígbà tó lọ kẹnu ìfẹ́ sí ó lẹ́tú gọ́ọ̀mù ojú ni ó rí pé ó kọlà tẹ́lẹ̀ àbí ṣọ́ọ̀ṣà kọlà tó ń sọ yìí sọ̀rọ̀ ẹ̀ ó ní nǹkan tó gbójúlé o ó gbójú lè kàn. wo tí wọ́n bá value ẹ̀ ní ẹ èmi bá ẹ value ẹ̀ má kó bá mi wo báyọ̀ ṣọ́ra ẹ o ṣọ́ra ẹ gidi gan ni o láti gbà tí mo ti gbé inú ilé kò sẹ́ni bọ̀ tó gbóhùn mi rí wọn ò mọ̀ mí o wọn ò gbóhùn mi rárá ni tó má kó mi sàpọ̀ mọ́jọ́ mẹ́jọ mo fi ọlọ́ọ̀ bá bẹ́ẹ̀ aṣọ mi kò ti ń dàgbà yìí ẹ wò àgbà kọ́ ló má tàn sí ṣe é di tọ́lọ́ má máa pèsè àfihàn kó fihàn tí bàdé lè fihàn kó máa fihàn ẹ wò tèmi ibi tí èèyàn bá ṣáà ti fọwọ́ sí báyìí kí bí ẹ má bàjẹ́ ni. ibi tí wọ́n ti fọwọ́ sí kó má bàjẹ́. igi yóò da ayọ́kúrò náà báyọ̀ ó ti ń dàgbà mò ń sọ fún ẹ o. wọ́n rárá wọ̀rọ̀ kan fi ṣàdá ṣùgbọ́n tí ẹgbẹ́ ẹ̀ bá dé. máa sọ fún hmm? yes máa sọ fún kọ̀ọ̀mù tó bá dé. máa sọ fún tó bá dé rẹ̀ tó ń sìn èmi náà máa pè lọ́dàdé ṣe orí ò burú ṣá jọ kí ni gbogbo yẹn ń sìn ṣé wọ́n ti ṣe fẹjọ́ mi sùn àǹtí mi kí ló ti ṣe fẹjọ́ mi sùn jọ ṣé wọ́n wà bẹ́ẹ̀ ńgbà tí mo rí ẹ tí mo ní mo fẹ́ fẹ́ ni ṣé tí má ní mo fẹ́ ṣe ṣe wà bẹ́ẹ̀ ni kò jẹ́ kí n sọkọ fún gbogbo nǹkan tó sọ lọ́ti sọ fún mi o. wọ́n ti ròyìn ẹ fún mi jẹ́ kí n sọkọ mi máa ń hàìdára láti jọ ẹni ṣé o mọ bàbá mi ṣá. wo babaláwo gangan ni bàbá mi jẹ́ ń sọ fún ẹ o kò mọ ni ṣé torí o kọ̀ lọ́rùn mi pín bọ́ta babaláwo ni tí bá bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ wò gbogbo àwọn tí wọ́n bẹ̀rẹ̀ àná ẹ lọ́ máa pín ní ẹ ó lè jájọkọ ẹ máa kà máa kà máa kà ṣe ti gbọ́ èmi ti sọ tèmi fún ẹ tó wá bí ẹ ìwọ gbé nǹkankan ṣọwọ́ kan sí mi ìwọ jẹ́ kí n kọ̀ rí fìrìfìrì nǹkankan kí n kọ̀ rí báyìí. orí ẹ tó fẹ́ bu lórí ẹ bí wọ́n ti ṣépè fún ẹ mọ̀ bí ẹ pé ọkùnrin ó ń já wọn lé ní ìlú wa aláṣàlàyé fún mi tó bá gbọ́ yé yé ẹ ẹ yé. ọmọ tó jẹ́ pé máa lọ ládùúgbò jẹ́jẹ́ jẹ́jẹ́ tí kò tọ́yàn èyí nǹkan máa fẹ́ bí yìí máa fi tọrọ pé à ah, ọlọ́jọ́ tọmọ mi bá máa ya ọ irú ọmọ báyìí ni kò ya ọ. nígbà tó tẹ̀ kọ́ sọ fún mi ní ìrùkẹ́ à báyọ̀ kẹ̀ irọ́ ni kò ti gbọ́dọ̀ jẹ́ báyọ̀ ah, àfi yóò gbàmú débi tí mo wá rí pé lóòótọ́ ni ah, báyọ̀ kò yẹ kó jẹ́ báyọ̀. débáyọ̀ débáyọ̀ mo dé lálà o mo lálà mo lálà. ó lálà. ó lálà. kí ló dé tó sọ gbà tó lálà. ìwò kébìrì wọ jásí. kò bá lè ti sọ gbà tó lálà. olùbúyà àti rí nǹkan ṣe sí. Ah! olúwa o. ẹ wo ẹ wo ẹ wo bí àbámọ̀ kì í ṣíwájú ọ̀rọ̀ ẹ̀yìn ọ̀rọ̀ ló máa ń wà àmọ́ tó bá jẹ́ èèyàn ló bá yọ o kó nítọ̀ má kú o ẹ jẹ́ káfà lọ́lọ́run lọ́wọ́ ọmọ tó jẹ́ pé jẹ́jẹ́ ló máa ń lọ ládùúgbò kò tọ́yàn kò lè mú bẹ́ẹ̀ bomi sí lẹ́nu kò lè mú tán. <laughs> Báyọ̀ <laughs> Báyọ̀ ah <laughs> Báyọ̀ ah. ọ̀rẹ́ àfà kí ni dókítà sọ. kò tí ì yí òun padà sí nǹkan tó ń wí láti jẹta náà n tó wá sọ sí lẹ́kùn tí ẹ máa ní láti lọ pe àwọn expert kan wá kí wọ́n wá ṣètò examine ọmọ o. dáhùn again lọ láti bí ọ̀sẹ̀ kẹta tí ọmọ ti wà ń bí eh, wọ́n tún ṣe fẹ́ examine ẹ o ó ti ń yé mímọ́ ọ̀rẹ́ jà lọ lọ síbò ni ìwọ kò tẹ̀lé mi jẹ́ ká lọ sẹ́. àti lọ ṣé mo dẹ̀ lè wọlé lọ rí dókítà nsìn. àǹtí mo sọ fún yín kékeré ní ìṣòro dókítà yìí bèsì báyìí wọ́n bá ti ṣe tán máa pè yẹn máa lọ rí wọn ṣẹ́gbọ́n. ọ̀gá ọ̀làtẹ̀kàn. ẹ má bínú ẹ ní sùúrù ṣẹ́gun ẹ má bínú. sir ọmọ àtọjọ mẹta mo ah, ah. ní kó o má máa jìnnà sí mi ah, gbogbo ohun tó yẹ máa gbé lura eh, ayé ò ṣeé fojú bọ̀rọ̀ gbé ọmọ ni ṣíṣẹ́ náà wá ni. <laughs> bẹ́ẹ̀ ni sà iṣẹ́ ni àfi kẹ́ má bínú síbi sà. àti pé lẹ́nu ọjọ́ mẹ́ta sẹ́yìn báyìí gbogbo ẹ̀kọ́ rí bákanbákan ni àmọ́ kì í ṣe yẹn mo torí ẹ̀ wá lónìí sá nítorí ọ̀rẹ́ mi mo ṣe wá sá dádì ó ní ìṣòro tó pọ̀ gan àmọ́ kì í ṣe òun gangan ló ní ìṣòro bí kò ṣe ọmọ tó bí sá àmọ́ tó ń ṣe ọmọdé yìí lóòótọ́ ó sick àmọ́ wọ́n ràn wọ́n ti pọ̀ jù ọmọ kékeré ẹ kú ni ní gbogbo ìgbà ẹ̀yin àgbàlagbà lẹ́dẹ̀ sọ wípé tí kò bá ní ti ọwọ́ ayé nú ọmọ ọjọ́ mẹ́jọ ò gbọ́dọ̀ yá ìdí nìyẹn tí mo fi sọ wípé kó tẹ̀lé mi wá sí ọ̀dọ̀ yín kẹ́ lè fi àwọn nǹkan kan tí ò yé wa kẹ́ fi yé wa sá. Ehm, ǹlẹ́ o arákùnrin. ìtòpọ̀ ọmọ náà ló ti sọ ẹ. ọmọ náà tó ọmọ ọdún mélòó báyìí. Ah, ó ṣẹ̀ máa pọ́ ọmọ ọdún mẹ́ta báyìí ni wàhálà yẹn pọ̀ ju ẹ̀mí tèmi lọ torí bí ọ̀sẹ̀ bíi mẹ́rin sìn ló ti wà lọ́sípítù doctor friend mi ló jẹ́ kí n mọ̀ ẹ́ pé òun ti ẹ̀ understand nǹkan tó ń rí lè ṣe ọmọ ẹ̀ òun mọ tó ń ṣe gba ti lè sọ bẹ́ẹ̀ yẹn lẹ́rú ti ń bà mí lóòótọ́ lóòótọ́ náà wọn máa sunkún ni kí ló fẹ́ kò ní sọ̀rọ̀ láti bí ọ̀sẹ̀ bíi méjì ń sìn kò fi nǹkan kan kan ẹnu a máa wọ̀ ọ̀kan bí ẹni pé ń rí èèyàn a máa pariwo sí ìdádì sí ìmọ́mì sí ìkíran ń wò káàkiri a ò rí lè sọ pé nǹkan báyìí tó ń rí ni mo ṣe sọ fóun lòun sọ pé ah, ó ti sú mi bàbá. <laughs> Eh, Túnjí kékeré lèyìn wọ́n fún yín lọ́sẹ̀ kan ẹ lọ́ọ́ fi wẹ ọmọ náà la bẹ́ẹ̀ bá ti fi wẹ̀ ẹ́ kọ́mọ ara rẹ̀ yánu ẹ wo àmọ́ o bẹ́ẹ̀ bá fọṣẹ ń wẹ̀ fún tán bí ó bá sí yàtọ̀ ẹ mọ̀ gbé padà bọ̀ wá bá mi náà ọ̀tẹ̀ dá mi lójú <laughs> ara rẹ̀ yóò bá láàmú kú sá. ọ̀rẹ́ èló la máa fún ọ. dádì eh. ẹgbẹ́ yìí lè fẹ́ gbà lọ́wọ́ wa sá. Ah, ah. <laughs> owó bọ̀ o èyí ò lówó nú eléyìí ò lówó nú. kò tí ì lówó nú. ẹ ṣàlùkò sá. kùrukùru wọn ò sán àrá àrá ò sán gẹ́rẹ́gẹ́rẹ́ nínú oòrùn ó bí àparò aká àparò wọn ò dàgbà kí wọn lagbe lórí ṣanṣana adé abọ́lọ́bí inú hòlòhòlò káàkẹ́nìlógún ètò ọmọ ẹ̀ máa rárun kẹ̀kẹ́ ayẹ ẹ̀ máa rárun ọ̀rẹ́gẹ́dẹ́ òun ti kára rẹ̀ ó ń to gẹ̀gẹ̀ ó ń to gbagba àti ǹdé onídúdú àgbà dúdú onífunfun àgbà funfun aláyìnrìn àgbà yìnrìn àwọn ẹ̀rìn gẹ̀ àlọ́ akórun bí dà sọ́sà arábìnrin ó sì dá ọ lójú pé arákùnrin ló bímọ yìí fún. irú béèrè wo ni wọ́n béèrè ta ló wá fẹ́ bímọ fún. bàbá irú béèrè lẹ́ ń béèrè lọ́wọ́ mi ọkọ mi ni mo bímọ mi fún mi ò bímọ fún anybody náà. ó jẹ́ tètè jẹ́wọ́ torí pé ọ̀bá jẹ́wọ́ ọmọ yìí ń lọnu nǹkan ó sì ṣèwọ náà. Ah! mo sún kí ló ń ṣẹlẹ̀ sọ̀rọ̀ náà. bàbá ẹ jọ ẹ ṣàánú mi ẹ jọ má jẹ́ kó ọmọ mi kú ẹ inú ìrora lọmọ mi wà. ẹ wọ́n ti sẹ́ ẹ ò dẹ̀ sọ̀rọ̀ dá nǹkan tí wọ́n bí ẹ bàbá máa jẹ́wọ́ máa Hmm ìyá ọkọ mi tí o rẹ̀ é mi lẹ́kọ̀ọ́ ọjà rẹ̀ òtítọ́ ni yín gbogbo ọ̀. ó yẹ kí wọn náà fi ẹ̀pẹ̀ mí ó ti ẹ̀pẹ̀ mí lórí aago rárá. ẹ máa fi ẹ máa fi mi tẹ̀ sí bí mo ṣe rí kí ẹ máa jẹ omi nìkan kọ́ lè máa mú ìgbà dé. bẹ́ẹ̀ gbogbo ẹ náà ni màá jẹ. gbọmọ bísí ìyá àbèjì. Ah, ah, ìyá ọkọ mi máa fọ́ ni o ah, mi ò ṣe nímọ̀ ìyá àbèjì ìyá ọkọ mi tó ṣí ọba jẹ tá a ṣòkó mọ́ méjì láìpẹ́ ó ti gbà. <laughs> Eh, ẹ̀gbọ́n àwọn tó ló fẹ́ ṣe bẹ́tìdẹ̀ oh, ó wá ní kí n sọ fún ẹ pé kó o kó àwọn ọmọ tiẹ̀ náà wá kí wọ́n lè wá bá àwọn ọmọ yẹn ṣe ọjọ́ òbí. kí ló dé tí wo bá ráyè má wá kó àwọn ọmọ ń tèmi màá kó wọn lọ síbẹ̀ ó dùn ṣọ́rọ̀ tí mo sọ náà ló jẹ́ kó kóró ojú báyìí kí ni mo wá sọ tó ṣì pọ̀ tó mi ì tí ì sọ kankan bẹ́ẹ̀ ni mi ì tí ì sọ kankan dúró ná kí ló ń ṣe é gan-an ọ̀rẹ́ ni bẹ́ẹ̀ sọ̀rọ̀ ni kí ló ń fa ni orógbó ẹ gangan gangan apá kò láwẹ́ àtúnjẹ ó tún korò àwọn tún ní ká fi gé ẹ̀ ká fi dáná. ṣàngójáde ọ̀nàmọ ìyá òun ni ah, ah. ṣé ọ̀nà ojú tó ń tì ní òun ló dára ẹ láwọn pé kò lọ bomi wá fún mi kí ló dé tó ọ̀pẹ junior pé kó wá bomi wá fún mi nígbà tẹ bá ti fi òwúrọ̀ ọjọ́ ayé yín tẹ́ẹ̀fi ti ṣèrànù káàkiri tẹ́ẹ̀fi fi ṣorí burúkú kiri ẹ wá délé ọkọ pàbó lọ́ọ̀rọ̀ máa já sí aláṣẹṣẹ́yìn ẹsẹ̀. ọ̀rẹ́ <laughs> gbogbo ẹ̀ náà jókòó ti tẹlifíṣàn kó máa wọ̀. òun ló máa rọjú mọ́tò bẹ̀rẹ̀ sí máa wò kò sí pé ọmọ tiẹ̀ ń da lérú kéèyàn sọ pé òkè o ìwọ wàhálà yẹn ọmọ yìí tiẹ̀ ti sú mi ìwọ́ṣẹ́lé ìwọ́ṣẹ́lé kò sí yẹn ń bẹ̀ wàá jókòó ní sẹ́ẹ̀tì ni bó a máa pínkì bó o dẹ̀ pínkì gbogbo àwọn sẹ́ẹ̀tì tẹ kó sínú ilé bíi àwọn jìjìjì kí gbogbo ẹ̀ sá máa ṣe jìjìjì gbogbo ẹ̀ ló wà áfítà àbí ah, ó mà ṣe o ikú mà bọ́lá o tó bá yẹ pé mọ́ mi wà láyé ni mo mọ̀ pé jókòó oṣù tó jókòó síbẹ̀ ò ní lè jókòó síbẹ̀ àmọ́ mọ́ mi wá kú o àwa náà ṣe wà láyé ṣó ti yẹ mi ìdẹ̀ni jẹ́ lájú mi lẹ̀ báyìí kíta lùwọ̀ kó wọ̀ mi ìdẹ̀ni jẹ́ pọ̀ bá yá àbúrò mi jẹ́ bá mi tú sílẹ̀ o ibi tó bá dè mọ́ tí ò ráyè fẹ́ yàwó mi gbogbo mi ò yẹn bá sọ lòun náà yí bọ́rọ́ àǹtí mi ẹni sùúrù àǹtí mi ẹni sùúrù àǹtí mi ẹni sùúrù sùúrù yẹn ti dópin o ó ti dópin o mo fẹ́ rí ọmọ àbúrò mi bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ tábà wí káwọ́ táwí tọ́sìn wà níṣẹ́ ni iṣẹ́ ni iṣẹ́ ni dúró náà ṣiṣẹ́ yẹn náà ló máa pè tó máa jẹ́ ọmọ fún ẹ tó máa lè ránṣẹ́ wá jẹ́ kí n sọ kinní kan fún ẹ mo fún ẹ ní oṣù mẹ́rin péré mo sún mo fún ẹ ní oṣù mẹ́rin kí o fi lóyún láì jẹ́ bẹ́ẹ̀ inú ilé yóò níjọ gba èmi àti ẹ bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ oníranù ó ń sunkún asunkún rojọ́ ìgbére nígbà sábúrò mi mú ẹ wá tó ń kúnlẹ̀ ṣòro tó ń kúnlẹ̀ ṣòro mo rò pé lẹ́yìn ọdún ọjọ́ díẹ̀ kádìjú kàlà kan wá sọ fún wa pé òbí mọ̀ irọ́ ni bó ṣe wá jẹ́ kí ìrètí mi tí mò ń retí pé ó yẹ kí n ti rí ọmọ àbúrò mi tó já sí pàbò sórí tó wá jókòó tó yẹ pé tẹlifíṣàn ni tàbí kó play music tó jókòó ra káfó ó ti já sí pàbò. onírànù nǹkan tó máa wà fi ṣọmọ náà rè olóṣì. ẹ kàn àti àti ẹ pẹ̀lú kí ló ṣe yín. àǹtí mi ẹ dẹ̀ sọ pé kò sí nǹkan kan nínú àǹtí yóò ń ṣọmọdé náà ẹni kò sí nǹkan kan ojú ló kọrẹ lọ́wọ́ yìí omi ló ń jábọ́ lójú ẹ̀rọ kò sí nǹkan kan. ẹ wò ọmọ ìyá òjú báyìí lọ ẹ sọ nǹkan tó bá ń ṣẹlẹ̀ fún mi sọ ma nǹkan tí màá ṣe. kò sẹ́ni sìn. Báyọ̀. Hm? Bí ìbẹ̀rẹ̀ wà rí? Ẹ bẹ́ẹ̀ ni. Ẹ mo ti wá dé sí n eh, kàn ń sáré ṣàwọn kan bí tèmi ìjà mo kàn ní kí n máa relax mi. rántí pé o béèrè lọ́wọ́ mi lánàá pé ṣe kò sí. mo dẹ̀ rántí pé ẹ sọ fún mi pé kò sí nǹkan kan. irọ́ ni mo pa ọ́ ṣebí iná tó ń jó mi lábẹ́ aṣọ kì í ṣe kékeré. ìyá ọkọ mi ló wá síbí báyìí lánàá. yes. kò sí ọ̀rọ̀ tí wọ́n sọ sí mi tán. lórí kíni lórí àìrọmọ bíi náà dẹ̀ ni. airport ah, eh, eh, ó yẹ kí àwọn ọmọ mi náà mọ̀ pé ẹ̀ kọ́lẹ̀ ń ṣọmọ náà so kọ́ fún ìyàtọ̀ kú ní time díẹ̀ ẹ̀ ṣì máa bímọ i'm very sure. time a ti wà lẹ́nu ọ̀rọ̀ yóò ti ṣe díẹ̀ kí wàá lọkùnrin sọ sí. ọ̀nkò ọ̀nkò rí kankan sọ sí gbogbo ìgbìyànjú mi pé kí n lè lóyún bí mo ṣe ń sá sókè tí mò ń sá sílẹ̀ kò sí nǹkan tó ń kú ṣe sí kò tiẹ̀ nígbàgbọ́ nú ẹ̀ rárá ṣé wàá rí lọ́wọ́lọ́wọ́ báyìí ìyá ọkọ mi ti dá ọjọ́ fún mi kódà ó ti dá oṣù ó ní tí mi ò bá lóyún nílé yìí òun máa fìtínà mi òun máa fojú mi rí máa bọ̀ èmi ò fẹ́ kí tèmi gbé ilé ọkọ mi. Báyọ̀. Ẹ máa. Mo fẹ́ kó ṣe mí lóore kan péré. Ok. O lè má ṣe mí mọ́ o. Ok. Báyọ̀, mo fẹ́ kó fún mi lóyún. ẹ wò àǹtí ní àǹtí wọn kú dá sí mi jù bẹ́ẹ̀ lọ ah, ah, ó ṣe jẹ́ mi ah, ayọ̀ rántí pé mo ti ṣe ẹ lórí rí àsìkò ló tó yóò fún ẹ láti san oore tí mo ṣe fún ẹ padà jọ dáṣọ àṣírí bò mí dáṣọ yìí bò mí ta ni mo fẹ́ lọ bá ń ta táṣírí mi ò ní tú ẹyọ kan péré orí kan péré ni kò ṣe fún mi jọ. Ah, ń fọ mi ń fọ mi. má rí mi gẹ́gẹ́ bí àǹtí ẹ o rí mi gẹ́gẹ́ bí ọ̀kan nínú àwọn girlfriends ẹ jọ Débáyọ̀ jọ mo fọlọ́ bàbá ẹ. 嘛广州。ojú mi tí o tí o kàn. ṣe bàbá yọ ṣé o létí tó fi ń gbọ́rọ̀ ni. mo ní kí ni òkè ìṣòro ẹ mo ní mi ò fọyọ́ mọ́ gbogbo àpárá òṣì tó bá bá mi dánú lẹ́yìn kí ló kọ́ máa pè é dáàdì dáàdì bíi ti báwo. ẹ ẹ ẹ but aunty ah gbogbo nǹkan tẹ̀ ń sọ yìí mi ò ká kùn náà. ọ ọ̀ka kiri kú mo ní ọ̀ka kiri kú ṣé ló máa dá brain ọmọ mi rú ni. ṣé ló pé mo ti wá ní nǹkan àṣírí kan sí ẹ lọ́wọ́ ló wo ṣọ́ ara inú ilé yìí o ṣọ́ ara ẹ gidi gan last one ni mo fún ẹ tó bá tó bá mi dọ́rọ̀ ẹ wò wo ilé àga jù ẹ lọ kí ló ṣe ẹ lọ. ẹ àǹtí mi nínú ah, nǹkan tẹ̀ ń fà bí nǹkan mi kò yẹ kó lè tó bẹ́ẹ̀ náà ah, ah fẹ́kun tẹ́lẹ̀ òkè òkúròkú rè bàbá ọmọ ló lọ mọ. ẹ dá padà lóníkìní tó bá fẹ́ ọmọ lọ síta kó lọ gbọmọ náà wèrè ó ń ṣèrè ni má ṣe rẹ̀ mọ́ o. Ah, ta ni mo pẹ́ ilẹ̀ di tẹ́lẹ̀. má ṣe rẹ̀ mọ́ ni mo sọ fún ẹ yẹn bóyá dálé come let's go àǹtí mi. àǹtí mi. ọ̀rẹ́ mi mi ò tẹ́ kí n ka ọ̀rọ̀ tí báyọ̀ máa ń sọ sí mi kún tẹ́lẹ̀ amúlénijọ́ mẹ́ta ẹ̀ èmi gángan rí wípé àwọn ọ̀rọ̀ yẹn tóbi o lè imagine kí báyọ̀ máa sọ fún èmi wípé òkè òkú lòkú rèé bàbá ọmọ ló lọmọ. ẹ ẹ. ọ̀rọ̀ mi ṣẹ̀ṣẹ̀ wá yé mi ni. ilé tó sọ pé òun tọ́jú ń gbà yẹn tó olóòfẹ́ kó dàrú òun ni ó ti ṣetán tó fẹ́ dàrú. ó lò ní jẹ́ kílè mi dàrú. báyọ̀ tó dẹ̀ máa dàrú òun ló délẹ̀ yìí. tèmi fà mí. èyàn kì í roko orúkọ báyìí ṣe tilé. èmi rò pé tilé ló ṣe ìwújú ni. Ah, ọ̀rẹ́ mi jọ ṣàánú mi ó ṣàánú mi bẹ́ẹ̀ ni lọ́jọ́ kan tèmi àti báyọ̀ tún sọ̀rọ̀ ló bẹ̀rẹ̀ sí ní dápàrà òṣì ó sọ pé tóun bá tiẹ̀ níyàwó nílé bó tiẹ̀ pé òun torí pé ibi tóun fọwọ́ sí kọ́lọ́ má bàbẹ̀ jẹ́ ó tún sọ bẹ́ẹ̀ ó sọ bẹ́ẹ̀ ó sọ bẹ́ẹ̀ ah, ó sọ bẹ́ẹ̀ o ó sọ o ìníṣẹ́ púpọ̀ láti ṣe tó bá fẹ́ kí ilé ẹ̀ dàrú. Ah! mo sún mo sún. Hmm. tó o bá tètè gbé ọ̀bọ bọ̀gbẹ́ ọ̀bọ á gbé ẹ bọ̀gbẹ́ o. ó ṣòkun máa ṣe é ṣe mo ti sọ fẹ́ pé kó má wọlé fọkàn ẹ balẹ̀ wà rí. másùká másùn gèdè awọ agbe ó ṣe láwọn agbe másùká másùn gèdè awọ àlùkò ó ṣe láwọn àlùkò.

ìbá kọ́dá ayé ìbá ṣẹ̀dá o ìbẹ̀yìn ìyá mi ọ̀sàrìmọ̀bí abẹ́gẹ́gẹ́ níyẹ̀ tọ́ ẹ̀yìn ọwọ́ rẹ wà ní ṣíṣe àṣeparí iṣẹ́ yìí kù sí o. lọ́nà wo bàbá. ọ̀sẹ̀ tí n bá ti pẹ́ lẹ́dàá rẹ̀ tó bá ti lè bóde ọ̀ọ́mù gọ̀ọ̀gàn ayé yìí ọ̀ sídé lórí tó bá ti sídé lórí ohun tí rùn bá tán lẹ̀ bẹ́ẹ̀ ni bọ́yìn. tọ́ ìbá gbọ́dọ̀ ọjọ́ abáko eégún léegún jẹ́ o ó kọ rẹ̀ tí ń jẹ́. adébáyọ̀ ṣòdì mu. ìjọ abáko rò lóró bọ̀ ìjọ abápa alágẹmọ ní ìṣeré lóríta o adébáyọ̀ ṣòdì mu o ìpè ọ̀run ni ọwọ́ ajẹ́mọ́ jẹta yé o kọ́ ọ sáré tètè tètè kọ́ ọmọ ọ̀bọ̀ wàá jẹ́ ní ìhò ni o adébáyọ̀ ṣòdì mu o ẹ̀kíní rẹ̀ nu o adébáyọ̀ ṣòdì mu o kọ́ sáré tètè tètè tètè kọ́ ọmọ bọ̀ wá jẹ́ mi ní ìwò tó bá ń bẹ lókun kọ́ ọmọ sáré tètè bọ̀ tó bá ń bẹ lọ́sà kọ́ ọmọ sáré tètè bọ̀ eré tètè báyìí ti bu agége abiyamọ èkó ọmọ rẹ̀ kọ́ mọ̀ jẹ́ adébáyọ̀ sódì mú o. ilẹ̀ ilẹ̀. tiẹ̀ oògùn tí ó jẹ ewé rẹ̀ lókù kan. èmi bá láti mẹ́rọ àlejò ewúrẹ́ lára ti jẹlẹ́sẹ̀ gbàgede àgùntàn lára ti jẹlẹ́sẹ̀ yẹ̀ o ẹ̀yin o. jésù jésù ayé mi mo sọ èmi kọ́ ni mo ní ọmọ èmi kọ́ ni ìwọ bímọ fún ọmọ kékeré yẹn ló bá lájọṣepọ̀ o tún mọ́ ọmọ ọlọ́mọ o tún pa nítorí ìwé sọ pé o fi ká máa tọ́jú ẹ̀ mo tọ́ bàbá mo tọ́ ọmọ mo sùn. mo sọ mo fi gbogbo nǹkan tó dáa láyé mo fi gbogbo tó mi mo fi gbogbo nǹkan tí àwọn èèyàn nífẹ̀ẹ́ sí mo fi bá ìwé mo sùn. nígbà ọ̀rẹ́ mi kí ni kókó rẹ̀ tí mo rìn káàkiri kí ni gbogbo wàhálà mi kí ni kókó gbogbo ìdààmú tí mo dààmú lórí ọmọ ìyá àti bàbá ẹ̀ àti ìdókòkí mo ní. ọ̀rẹ́ o máa take easy ni o. kí n take easy àbí. yes take easy. mo ti take easy. ṣọ́ọ̀tì rí àpárò inú ló fi bá tòde jẹun hmm. àpárò inú ló fi bá tòde jẹun. bàbá ìyá kò ṣàmì ẹ wo ọkọ mi ti bìdọ̀ lọ mi ò dé bírí dákì padà sínú ilé yẹn ẹ jọ̀ọ́ jẹ́ kí tèmi já sásọ. ṣé ìwọ ò mọ̀ wípé ẹni tó bí ọmọ yìí fún nídìílé wọn wọn bá kú báwọn bí kò bá pé ogójì ọdún wọn gbọ́dọ̀ ya òun àtọmọ yìí. Ah! kó má bàa mú ọmọ rẹ lọ. ọlọ́fẹ́ ah! mú lọ. mi ò mọ bàbá ẹ jẹ́ ẹ má jẹ́ kó gbú lọ ẹ ṣàánú mi kí lè ṣe fún mi kí lè ṣiṣẹ́. ṣíṣe ọ lọ ojú orórì ibi tí wọ́n sin bàbá ọmọdé yìí sí ọ lọ bu yẹ̀pẹ̀ ẹbẹ̀ wá. pé mo ti bá ti gbó wa ọmọ mi ò ní kú àwọn bàbá ẹ ṣeun ẹ ṣeun bàbá.